tó ń lọ kò ní dúró bẹ́ẹ̀ ò bá débi tó ń lọ kò ní dúró ọ̀rọ̀ yìí gbà sùúrù ọ̀rọ̀ yìí fẹ́ àmójútó ọ̀rọ̀ yìí fẹ́ gbà sùúrù ó ń bá káàkiri o. ta ló lè dà nínú ẹ̀yìn ta ló lè mọ̀ ẹ́ tàmẹ́dó ṣe tiẹ̀ mo bá wí bẹ́nìyàn bá débi tí kò ń lọ kò ní dúró ṣọ́hun lọ̀rọ̀ yọ ọ̀rọ̀ ìfẹ́ máa lágbára. bẹ́ẹ̀ ló bá débi tó ń lọ kò ní dúró bẹ́ẹ̀ ló bá débi tó ń lọ kò ní dúró ọ̀rọ̀ yìí gbà sùúrù ó bá kàkiri ọ̀rọ̀ yìí fẹ́ àmójútó. ọ̀dà ní tìní kiri kádàrà ẹni kò máa ní sùn ọ́ akúnlẹ̀ yan làdáyé bá làdáyé bá làdáyé ẹ̀ṣẹ̀ ẹni takọ ọmọ ní bí alábàáyé ẹni kádàrà ni yóò gbé wá bàṣìkò bá tó kádàrà ẹni kò ní tàṣe kẹdìyẹn mú ó gbà sùúrù ó gbà kàkíyèsí orí òní fọ́ kádìlúmú ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ́ sẹ́nìkan. ká máa wòye ká máa wò gbẹ̀yìn. bẹ́ẹ̀ ni àwọn bá débi tó ń lọ kò ní.

àwọn olóbìṣeré kan wọn. àwọn ojoojó ayọ̀ níbẹ̀. owó yẹn pọ̀ ó pọ̀ ó pọ̀. ìwà tó ń ṣe owó yẹn nìkan ló ń tèmi lójú o ẹnu kan ìṣòro ta wa ọtí ni wọ́n ti wá kó lẹ̀ sk bàbá gbogbo ẹ̀ o ọba yà wọ́n lọ́lẹ̀ mọ́ mo ro ọlọ́run ẹ́ odo onígbò bàbá wọn bẹ kúlù àlùbáríkà padà bàbá ká máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn bí yà á ṣe bá rí wọn tó di mọ́tò mọ́tò tó di kíni ó di ṣíìpù ṣíìpù tó di plẹ́ẹ̀nì àlùbáríkà. bàbá kò ní bàjẹ́ o brian try gan o tó dáyé ṣe gan o kò sẹ́ni pọ́nmọ́ olóníwá ọlọ́run. Ah ó máa yẹ wá sẹ́gbẹ̀ẹ́ kan ó ṣe dáadáa fún wa gbádùn tẹ̀. bóyá máa ń ṣènáwó tiẹ̀ nìyẹn ah, ọwọ́ kan pọ́ mọ oró ni ó mọ̀ gbọ́ nìkan ló bí yín láyìn ló kàn gba abẹ̀yẹ lọ ó ṣe dáadáa gan ó ṣe dáadáa gan <laughs> àwọn sísìn yín náà ti wọ̀n grand in fact ẹjọ́ mi lójú ń patí yẹn o ah, ó ṣe mo ṣáà ń wọ̀ kan pé aago yóò mọ̀ dàrú ah. ọ̀gẹ̀dẹ̀ òsì ń bẹ̀ ní sájẹ́rì nǹkan kí ó. àbáwọ̀ bẹ́ẹ̀ sáyé ni wọ́n ṣe dáadáa pẹ̀lú ayé ni wọ́n bẹ́ẹ̀ sáyé wá kọ̀lẹ́ẹ̀tì. ẹ̀ka tí mo rí jẹ́ ìrìnàrò gbàtẹ́ tó sọ ọ́ ẹ̀ tẹ̀síwájú jẹ́rì ní sẹ́yìn sẹ́yìn àwọn ọmọ hindu yìí ń tàn hindu yìí ń tàn. máa wò pé ọmọ mi ní ju atẹ́gùn lásì ẹnu yìí o. ẹ bàbá yìí ta tẹ ẹ sọ dùn tí tí báyìí fi lè dùn báyìí bàbá ìjọba làbà ṣe wẹ́dìn tara. Ah, ìyẹn ló wà lórí ẹ̀mí mi gan bàbá mo ti ah mo ya máàpù yẹn o ọlọ́run tó bá mọ fún mi ya máàpù yẹn ọlọ́run bóyá wà á ah, gbogbo àwọn ìsàlẹ̀ báyìí kó tẹ̀ jẹ́ mi màálù méjì kà á kọ́ ṣe fún wọn bẹ́ẹ̀ gbogbo òkè báyìí àwọn lè wọn ti ẹ̀ṣọ́ ọ̀nà bọ̀ takis kó tẹ̀ jẹ́ màálù kan bàbá gan tí mi sọ ìkóṣe kan tó lọ fà àwọn sisi kan lọ mú gèlè ẹ̀ káà náà mú léèsì no bàbá ah, mú léèsì kò lè pè káà má kára bìkọ́só lè yà á lè o ti aba ọlọ́run mú kan ro mú kan pé àbí báwo má pè é. ọ̀gẹ̀dẹ̀ sáàjọ bímọ ni kí n jẹ dán bá mi plan marriage ọmọ mi àbí mo ti mú déètì fún ọ ó ń kọjá yẹ gbogbo gbogbo ẹnu ẹ dákẹ́ àbá nǹkan bá ń káwa bọ́ọ̀sì lára nǹkan bá ṣe wà yàrá fẹ́ lójú o ọlọ́run. ọ bọ̀rọ̀ ẹ̀ débi pé màá ní ọ̀gẹ̀dẹ̀ wọn èdè dòdò tí wọ́n bá fi dín dòdò tán màá tún wọn ní wọn kó nù ọ̀rà bá kó nù màá ní wọn sílẹ̀ ẹ̀pa tí wọ́n bá sílẹ̀ ẹ̀pa màá ní wọn kó lọ express wọn máa fún un. bàbá yẹn náà ẹ mọ iye ni tó kọ́ ń bọ̀ yẹ pé ẹ wọ́n kàn fún yín ni. ìjọ bàbá àwa rò pé àjọ wà ní tó bá fẹ́ sí àmàjọ mọ̀ iṣẹ́ kí la gbà. ní sùúrù òun pé ń fún ọmọ ìlú méjì mẹ́rin sọ́ọ̀bà ń dáwó ń fún ọmọ ìlú kan bẹ́ẹ̀ wọn lẹ́sùn pé mo fẹ́ ṣe wẹ́ẹ̀dì ní màá ha fún ọ ládùúgbò àwọn tó fẹ́ wá mi wọ́n láti ta gbogbo àwọn olóyè ọ̀dọ̀ fi kankan ní afẹ́ wá yẹn màálù mélòó ni wàá ju sọ́dọ̀ tí àbí ràpọ̀ mi ni. Ah. bàbá Ọlọ́run gbé. àti pé tí n bá tiẹ̀ fẹ́ ṣe patí tí n bá máa sọ sẹ́yìn pé mi ò máa sọ fún yín ni. Ah. èmi ò máa ń kàrà fẹ́ yìí. bàbá ah, àtẹ wà sọ tẹ wà sọ wẹ́ẹ̀dì ọmọ mi tínú mi ó kejì rárá wa jíǹsì ní mú jíǹsì sísì mú fún yín gan ráàgì ni tẹ́pọ̀ nǹkó ti yá bẹ̀tẹ̀ rẹ̀ tẹ́ bá tó à ń yá mọ́ yín la wọ́n ti mọ̀ pàlá kìsà pẹ̀lẹ́ ní látàárọ̀ ọjọ́ ni kò ní síbẹ̀ yín lọ́wọ́ ẹ ẹ yan ẹ kárẹ̀ ẹ yàwọ̀ sílẹ̀ yàwọ̀ sílẹ̀ yàwọ̀. àbáyọ ẹ má ṣe báyẹn. ọdún <laughs> bẹ́ẹ̀ mú kínní. <laughs> ẹ jẹ́ ká kàlàlùmọ́. ọba ebíkulẹ̀ ẹ̀fọ́ fún yín gan. bàbá yìí bá ṣe pé mo ti dàgbà bẹ́ẹ̀ tí ń ṣe máa wù mí. bàbá wa ní sikẹ́ẹ̀tì gbogbo àdúgbò yìí ẹ̀yin kan chance ten jẹ́ nípa ẹjẹ́ ṣiṣẹ́ máa gbó láńlọ́ọ̀dù ni tó bá yẹ ni ẹ̀ dá wa mọ̀ ta. géètì tí wọ́n ṣe o àwọn wẹ́dà wèrè ni o inú ọmọ ẹ máa ń gbá géètì mi mọ́ bá ọmọ ni yìí wedding láyé yín unnecessary ẹ wá ẹ wá ẹ má fọ̀ gbọ́dọ̀ ẹ bá mú tán ẹ jẹ́ bí sẹ́ máa fi ni tẹ bá mọ̀tí sinaka ẹ máa fọ́gùn sáà fi ṣe ni. ìyẹn gangan náà ń pè ní kó o rájọ gba rìsíptì tó o bá ti fọ́gùn o gba rìsíptì nìyẹn. ẹ fẹ́ fọ̀gbọ́n ilé náà. bàbá yóò bá ẹ sọ yẹn àní fọ̀gbọ́n tó bá pẹ̀ sọ ni. gbóyàn gbóyàn. wọ́n ti jẹ́ kó mọ ẹ̀yìn ọmọ yìí náà. a ah, bàbá sáyẹ́lì. ẹ máa jà sí kí ni ìjẹ́ ẹ rẹ́kọ̀mẹ́ndì ọtí fún yín nìyá ń jẹ́ ẹ lẹ́kọ̀ọ́ lómi. onímọ̀jẹ̀ sáré. bàbá ẹ̀ bàbá ẹ̀ kí ló dé ṣé mo ṣẹ̀yìn ni. ṣé kí ni fi ṣe. ẹ ṣe sí mi bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tẹ́lẹ̀ mọ́. ǹgbà máa gbé ọpọ ni àbí máa gé ọjẹ lórí pé n ò bí máa rí. kí n tó fẹ́ sọ náà. bàbá ẹ̀ wáyé ti yàtọ̀ ni. mo lọ ṣe kọ́ọ̀sì ẹ̀ tí ẹ̀ dúró náà mọ́ tara ṣé wò nínú tó ń rò ni ìgbà mi ń tu lọ òde tí n bá ti dé òde wedding àwọn ọmọ ọ̀rẹ́ mi màá pé ọ màá tọ̀ ọmọ alágbàtà àjọ bí nígbà kan náà ò ní ṣe wedding lónìí o àdúrà lókè mọ́lẹ̀ bí a ti pàkọ́ pé bí ọgbà o yóò bí sùn yóò bí wálẹ̀ tó o mọ̀ pé mò ń pa òwe fún ọ ni pé à ń ṣàwáwù rẹ tá a jọ bí nígbà kan náà wọn àwọn ti ń ṣe dọ́kàn lọ́rùn àwọn ìwọ ń ọ̀ṣájú kalẹ̀ nílé mi ìwọ sì rèé ojoojúmọ́ lòun tóbi sí láì sí pé fertilizer ló ń ṣé ló dé mi lọ fẹ́ gbó sí ni. bàbá ẹ mi mọ̀ pé nǹkan tẹ́ ẹ̀ sọ nìyẹn. ẹdí mọ̀ sọnù o ó ti tó kémi náà rán ọmọ ọmọ mi káyọ̀tì ẹ̀ wá sọlúdé náà sọlúdé kí n wọlé pé ta wọ́n máa pé kan o ta lọ́ bẹ́ẹ̀ kí n dé ká mọ́ dáàdì oyoyo dáàdì oyoyo dáàdì inú mi ó dùn ah, ọmọ pé àmà rẹ lọ́wọ́ lọ́dún dé ah, irọ́ ọ̀sán àjòkò àbíkọ́ òjòkò ti tí o lẹ́nu kankan tẹ́ jọ ń bì fẹ́ ń ni o lọ́kọ̀ kankan tẹ́ ń fẹ́ pé ọkọ rẹ̀ lélẹ̀ ni òfin jó mọ́kọ wá hàn mí. mo ní òtí mò ń fẹ́ màá ní kó wá yọjú sí yín ọjọ́ òní kọ́ wá. ọ̀dọ̀ ẹni tó ń fẹ́. bẹ́ẹ̀. kéré tó jẹ́ wà wá bá mi láti jọ ẹ̀ tó bá fẹ́ wá lónìí olónìí mo wà ní kò bá sọ la ọ̀sẹ̀ tí wàá mú wa lé kódà kí n bá ti jáde lọ fi fóònù pè mí ń wà lé. tó bá ti di ọjọ́ òlẹ ní kọ́ wá yẹn. ìgbàkigbà ni mo ṣe tẹ́ mo fẹ́ rí. ẹ máa lọ bá a máa sọ pé kó wá yọjú sí pẹ̀lú àwọn ẹbí ẹ. kò nídìí ẹbí ó lè mú ọ̀rẹ́ rẹ̀ dání èmi àti ọkọ̀ọ̀kọ̀ jọ sọ̀rọ̀ nídìí ọmọ òfin mi wọn iná máa mi o ọmọ ọlá ni máa kẹ́ wọn ní ìjà ọmọ mhm. bá ti sinmi tán ó ti tán ọ̀rẹ́ ẹ̀dọ́ òǹfẹ́ láti lọ wá gbé pamọ́. kò sí wàhálà ó máa wá ó máa wá ní Sunday. ọ̀dà ọ̀gá ilẹ̀ ọmọ ló fújà ọmọ akitì olú ọmọ agbọ́kùnrin mọ́dé ọmọ òṣùpá lẹ́yìn lẹ́gùn. ẹ ṣe dádì. ọmọ agolo ajílẹ́nu ọwọ́ rẹ̀ bá tó tún ṣe. Pablo. Epo. Ọmọ yẹlá ibi jẹ. Epo. Kí ló tẹ̀ sí mi rẹ́rìn? Ṣé mo sọ̀kan tí ò dáa ni? obìnrin jáì èdè wọn lọ sọ lẹ́yìn ó pẹ́ lẹ́yìn dà jẹ́ kó tòkó yà rẹ́rìn ni èwo ni mọ̀ mímọ̀ èwo ni introduction àwọn òṣìṣẹ́ mi èyí táwọn àṣẹ yìí bébí jẹ́ mu fún ẹ tó ń gbà tó ń fi sáyé ẹ yẹn kọ́lá ń dẹ̀ jẹ́ kó di àjọ àdákó kémi dẹ́ wàá kájọ mi ìtumọ̀ ẹ̀ ní pé tí wọ́n bá ti nóyún a máa ṣèkómọ tàbá ti ń ṣèkómọ ìjọ kómọ. èmi àti bàbá àti màmá a máa mọra wa àwọn mọ̀ọ́jì ká máa lọ́lé àná ká máa lọ wa àwọn ní káwọn ọmọ wèrè yìí àwọn ọmọ bàkọ́jẹ́ yìí ọmọ bàkọ́jẹ́ mi ọlọwẹ nǹkan tí bàbá fẹ́ òpin ẹni ní sọlá nǹkan tọmọ yìí fẹ́ inú ẹ ṣe fún àbí báwo pablo. àlà òótọ́ nìkan tí mẹ́rin sọ ẹ mọ̀ ó dáa ká wá lọ wò bí àwọn ọmọ yìí o kó má lọ jẹ́ pé àwọn ọmọ kéékèèké ẹ̀ kó má lọ gba ìyàwó mọ́ yín lọ́wọ́. gbà á mọ́ táwa lára lọ́wọ́ mi. tó bá jẹ́ pé tó bá jẹ́ pé ẹ̀gbọ́n múlíkà ló gbà á mọ́ eh. ìbádé làwọn múlíkà. Eh màá pa ọba múlíkà màá pa ìyá múlíkà màá pa ìbọn múlíkà màá pa àbúrò múlíkà èyí tó bá yẹ̀jẹ̀ ń tọ́lọ́ lé àwọn múlíkà màá tún pa àwọn náà màá pa ọmọ náà àwọn múlíkà àwọn gba ọmọdé yìí eléyìí kò sí kan tí ì lè ṣe lórí ẹ ayé mi rè ẹ̀mí mi rè ìgbésí ayé mi rè ọ tọ́ ya mi tó bá jẹ́ ìkọ́jọ́ fẹ́ nìyẹn mo promise ó dà máa ṣe fún ẹ ọlọ́run. ẹni pé ẹ mọ̀ wọ́n dáadáa. bẹ́ẹ̀ ni a mọ̀ dáadáa èèyàn gidi ní èèyàn pàtàkì. ilé wo gan ni ọkọ gan. yóò wà láàrin wọn ni. Ah. èrè wọn sì jókòó jẹ. Ah, ah, wọ́n dára ẹ láwọn ilé sọ mi bí ọ̀sán ni àwòrán o mo ti kọ́kọ́ ni ọ́ lọ́wọ́ ń gbọ́ fúbọ́ọ̀dì ọkọ̀ tára ní jẹ́bẹ̀. ìdájọ́ tẹ bá máa ń tẹ bá mọ̀ wọ́n délé dáadáa ẹ̀ kàn sára. Ah, kò tiẹ̀ ní ìdàbẹ̀ lọ́lé mọ̀. ṣé owó kan tiẹ̀ máa ń fún alẹ́ pàápàá ká yín bá mi mánéèjì rẹ̀. <laughs> Eh, kí ló kọ tiẹ̀. Pablo ni bàbá. Hmm? Pablo king of money. Ah. ẹ ṣe Yorùbá. ọmọ èkó ìmọ̀ nìyẹn. Eh, ah, àkàyọ ẹ̀yin gan. mẹ́yìn èkó ni sà. Hmm? Eh, mẹ́yìn èkó nǹkan tó pọ̀ mẹ́ni mẹ́ni. ẹ má fọwọ́ signboard àbí ẹ fọwọ́ kíní dídí signboard. aláwọ̀ tó ẹ̀ ní. Ah. Ah, kí n bá ti rọ́kọ̀ ọmọ ní ìtirò òní. Ah, wọn kọ mc ẹ pẹ̀lẹ́. àjọ ẹjọ wà ní ẹ pẹ̀lẹ́. ó lóun fẹ́ tọ̀ ó sì wá ń sọ fún ìyàwó rẹ̀ ilé ilé rẹ̀. wo tó bá ti lọ báyìí tó bá wà rí ilẹ̀kùn kan lọ́wọ́ ọ̀tún ilẹ̀kùn kejì kọ́ wọ bẹ̀ ilé ilé ẹ̀. tààrà ni a lọ ìmọ̀ ìyàsẹ́gbẹ́ o dànù fún òun ó fi ṣe é. kí ló kọ ti ọkùnrin. Ọlọ́run maka ni maka mílì. maka ah! yìí láì. maka ayé bẹ bàjẹ́ ni ibùkún làwọn tó ní ẹ̀yìn ló fọ ibùkún yẹn bàtà ṣe. Ah, ah, ojú o gbogbo ti bọ́ láàmì lórí kúkúrú ọmọdé yìí náà yé mo tún bá kọ́ fún mi lápò mọ́ ni. abeko filẹ filẹ alayẹ jẹbu rẹ alayẹ jẹbu rẹ. ọmọ ẹrù rẹ. ẹ má bínú sá. ọmọ mi ò mi ta ẹ lè bínú sí ọ ṣé ń lò lè tó bẹ́ẹ̀ ẹ ṣe fún mi. alayẹ kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn ojú yóò fáìnà. lórí ọmọdé yìí náà àgò ti wà lára mi nígbà tẹ́lẹ̀ sáré fi kíní ẹ̀ tọ̀. ẹ má sọ fún lórí ọ̀rọ̀ òfin ẹ̀wà. wà á gbẹ́wò lára mi. Ah. wà á ṣe ló ṣì ní ẹni kí ló tó máa fi yẹ ìkó lápò àbá. ẹ bá mi sà. ẹ bá mi. Ah, ah! ṣé ayé ẹ ṣáyé bẹ bàjẹ́ ni. bíláàsì lè fẹ́ yín lọ. ṣé kó ẹ kàn dáhùn. àná mi ẹ ṣètò tó o dùn lọ́mọdé yìí ṣé ọ̀fẹ́ ọ̀fẹ́ pa mi lọ́kàn jẹ́ yìí lójú àná mi rẹ̀ tún ṣá lọ sí gbó. ṣé gbólélé irúgbó wa ni kọlọ brani. àná àná mi ẹ má bínú dà yẹn kò dà tún ṣe gbó ló ṣáná sí lójú yìí láùdù ló ṣáná sí. láùdù ni àwọn ah, bá ṣe láùdù ni ẹ máa láùdù ẹ lọ. ẹ ẹ láùdù ẹ lọ ẹmu ẹmu ẹmu ẹmu ẹmu. ọmọ ọba ayé ti bàjẹ́ gan kí ni tí wàá wù ẹ lẹ́yìn ẹsẹ̀. ṣé o ti tó a àná mi ara wa ni àjọ wà ní àná mi ní má fọ nígbà tí sọ̀rọ̀. ẹni aláriwo ti pa ẹ láàbù ẹ láàbù. òní ah! bá já àná mi. ayé kì í ṣe wọ́n ṣe wí pẹ́lẹ́ ní ẹ̀rí. ẹmẹnu ẹ já. dáhùn. ìwọ náà yètè fún sánú sí jàre kí n tiẹ̀. Ah, ọjọ́ tó tiẹ̀ wọlé lórúkú. ẹ̀gbọ́n mi nínú ilé yín. kí ni tiẹ̀ kí ni kí ni káwọn àna mi ọmọ sì bó ṣe wọnú ilé wọn kí ni tiẹ̀.

èmi lọmọ ọ̀tá tó ọkọ̀ gba físà oyè tàbí mi ẹ má bínú jáde. gbígbó kí ni bẹ́ẹ̀ sí ládùn nínú mi nù bá àwọn àna mi rè wọ́n ta lọ káàdì ọmọ àlùbọ́ríkà ọmọ ìmúládùn wọlé wá kí ló kọ́kọ́ rẹ̀ èkó àbí. èkó ló máa ń pè ọ́. olóògùn àtọ́kùn àbí àná mi olóògùn àtọ́kùn àbí ọlọ́run èkó nú èkó ọmọ sásá bí owó ọmọ olóore tí ò sálóore èmi ni gbàzì gbàzẹ èké ìsàtìkolo ṣẹ́gi mọ́bẹ̀ igi síbẹ̀ múgi síbẹ̀ tó bá jọmọ tó ṣe dáadáa màá gbàgbé igi síbẹ̀ èmi ni máìtì èmi lágbára kí ló kan màálù pẹ̀lú ọ̀nà òdà ṣé ó dáa báwù kékun àpọ̀mù kọ́mọ èèyàn máa fi wẹ̀ kí ló kan ogún àwà ó bá kọ́lé ogun kó amọ́tò ọgbọ̀n torí mo orúkọ a wíìlì ẹ̀sìn èmi wà ẹbí ẹ̀ sórí wíìlì wa ló máa wà èmi láìláńdà. àìsí Lagos ó pọ̀ ọ̀dọ́ ọ̀gá sílẹ̀ ó pọ̀ ayé tẹ̀ lọ́pọ̀. àárọ̀ òru lọ́pọ̀ àmìbára ayé kan sí bíbí bẹ́ẹ̀. ọ̀rẹ́ kílẹ̀ fọ́pọ̀ ojú nílẹ̀ kan. pa ọ̀gá ẹ̀ tẹ̀ra dání o bàbá pa pa pa Pablo! Pablo! Pablo! Pablo!

Tọ́ba ní ìwà mo máa wá sílé olùyàlè lójú máa wé ẹyẹ gidi nípadà. Ìbàdàn, Ìbàdàn, Ìbàdàn, Ìbàdàn, Ìbàdàn, Ìbàdàn. Tọ́ba ní ìwà mo máa wá sílé olùyàlè lójú máa wé ẹyẹ gidi nípadà ara mi ara yóò kọjá. ẹ ara kò ní pọ́blẹ́mù ẹ pé wèrè tí ọba tán lára yẹn gbọ́dọ̀ máa ṣe ẹ wo elele yín elele yín ẹ fọkàn balẹ̀ kò sí wàhálà kankan ẹ jẹ́ nǹkan fẹ́ kí eléyìí kò le jù báyìí lọ́dọ̀ rẹ̀ pé dẹ́kìn ni bí àwọn èèyàn ń bẹ́ ń sálẹ̀ ara mi jẹ́rìí ẹ kò sí wàhálà fún yín elele yín tẹ́rọ wọ́ta wà ẹ́ gan-an bàbá kó fàjì lọ national theatre kò sẹ́ni tí ó mú wa sí mm-hmm. <laughs> níwọ̀n ẹ̀pọ̀ àti lẹ́kù àti ní buffalo àbí kílẹ̀ fọ́kọ̀ ilẹ̀ àti ní ah. mẹ́ni àti ní mẹ́ni èkó <laughs> <laughs> èkó rẹpẹtẹ tẹ ẹ máa lọ sálẹ̀ wọn àga wà sálẹ̀ tẹ jókòó kẹ́ ẹ sí bó bá ṣe wò yín bẹ́ẹ̀ ìyàwó yín náà wà bá yín bó bá ṣe pé ní ní ọ̀pá bó ṣàgò ní ọ̀pá. ẹ wá farabalẹ̀ kẹ́ gbọ́ bò ó ti yé yín bọ̀ tó bá wù àbí ẹlẹ́tẹ̀ àwọn akọ́ wọn láwùjọ àwọn àkọjọ sílé àná. oye ọba àná mi kò ní bàjẹ́ mi. àwọn ọmọ òdòdó náà jọ́bẹ́ lọ́mọ ẹ̀jú ọlọ́mọ owó ni ẹ̀ka rẹ̀ ẹ̀ka rẹ̀ ọmọ àlùbáríkà ọmọ ẹ̀jẹ̀ mi tọrọ ọmọ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn. àwọn àwọn àwa bọ̀ nísìnyí àwa bá ń wà kó àríjì dẹ́ jẹ mú mu. ìmọ̀ gbàgbé pàrọ̀ mi o. bá kọ́ mọ́ ni làwọn fẹ́ o. òǹkẹ́lẹ̀ kí ni jẹ́ kí yèyé wà ní ọlọ́rẹ̀. wo ọmọ pariwo ni o. àmọ́ sọ́jà àbọ̀ máa sọ. bí kẹ̀lẹ́ ti ṣe ariwo lọ́rọ̀. o ti láìkì sọ́jú. ṣẹ́ṣẹ́ ní láìkì wà ní ọ̀rẹ́. láìkì lónìí. ó tẹ̀ máa jẹ́ wá lọ́jọ́ yẹn. ó á o. àmúkọ̀ fìdí àkọ́ni. hello ẹ káàsán ohun arẹwà pọ̀. Ah. ìwọ kọ́ èmi náà ń pè ẹ káàsán. ẹ̀yin kọ́. Ah, ẹ ló ìwọ mo bá sọ̀rọ̀ arẹwà. Ah, ọ̀rẹ́ mi ọmọ tara. ó ní ẹni bó dùn. you beautiful. very very. Ah. ó ní kí n fi ẹ ṣaya èèyàn tí mi ò mọ̀ ó máa fi mí ṣaya báwo. Ah, ah. kò sí ọ èwo ni ẹni kò mọ̀ rí ṣé ẹni kò bá wò rí wọn wá fẹ́ fi ṣaya ni ọjọ́ kan náà ni ìmọ̀ra rí ìṣèjàre bàbá mi. my dear gbajúmọ̀ lórí ọkùnrin rẹ̀ wọ́n fowó tún tiẹ̀ ṣe hmm. ayé anímínì eh? ah, owó lòun wò yìí ṣẹ̀kẹ̀rẹ̀ láàmì owó dé. Ó máa ń bú ní sàn. Àyè bá mi ìsinmi ló dà yín jáde ọkàn rẹ. kí ló ṣẹlẹ̀ kí ló dé. wọ́n sáyọ̀ ní mèdè ọmọ tara. bẹ́ẹ̀ ni ọmọ tara. Ah, ah. súnmọ́ mi. Ah, súnmọ́ súnmọ́ kí ló ṣe. ó ti ẹ̀ mọ̀kàn tí mo yín máa jì. kí ni ọ̀gá. torí mi lọ́lọ́run ṣe dá kínní sílẹ̀. wọ́n máa dúró mú ni. bẹ́ẹ̀ ni <laughs> ọ̀gá o wọ́n sáyọ̀ nílò kí ọmọ tara mi. Máa fowó tún tiẹ̀ ṣe. Mo máa wá ju ẹ lójú. Yàrá mi gbọ́dọ̀ ṣerun. Bẹ́ẹ̀ni, ìtẹ̀ gbọ́dọ̀ mọ́ jọyàn lójú bí ìyá ah, rẹ̀. Ah. Àná ìdámọ̀ kò tó da. Yé nìkan ni kókó. that! Yé nìkan ni kókó wọ̀nyí ọmọ tààrà kò ní kìtẹ̀ ẹ̀ka gbà ẹ má kà á bẹ́ẹ̀ ni fi ṣerun kí ló dé má wọrí ah, ìwọ mo bá lọ́rọ̀ kò pè mí ṣùgbọ́n ah, pè mí o ṣùgbọ́n. Àpè àpè àpè àpè. Màmá Adéyìn náà lè ta. Ìwọ́n wo rí kí wọ́n lè rí àmì ẹnu èsì wa. Ẹ ṣe òun ìkó. Tó fẹ́ máa wo ìyàwó mi ni. Àwọn òwò. Ah, dádì ṣe o. Ẹ wà ń bẹ̀ o. Dádì dádì. Ah dádì ìwọ wo rí o ti dìyàwó rí nùwẹ̀ mo bá ṣe é lọ́dọ̀ mi nùwẹ̀ nùwẹ̀. ó bẹ̀rẹ̀. ẹ èmi rárá. rárá wo ni kí ló mean eléyà rárá ẹni tí mò ń wò yìí ojú ẹ̀ ló ti dàbí rárá o ó ga ju Ọdúnládé Adékọ́lá lọ kí ni mo fẹ́ sọ fún bàbá mọ́tara kí ni kò sí ọ owó gbọ̀ngàn ní kókó kó o bá ti dérú ilé pé bàbá mọ́tara bàbá o mo ti lọ́kọ̀ wà dúró sí ẹbẹ̀ wà dúró ẹni ó ti fẹ́ bẹ́ẹ̀ ni tó bá fẹ́ ń kọ́ tó bá fẹ́ ń kọ́ kó fẹ́ sọ́kọ́ má bò rí i wọ́n kú wọ́n kọ́ ṣàlàyé fún dájú ẹni yìí wà òkè ah, o wọ́n náà wọ́n rú mọ́tò tó ń bọ̀ wájú rẹ̀ ní ṣe bá ti dórí pápá ní àjọ̀dọ́gba bẹ́ẹ̀ tó ti ojú ibẹ̀ gangan láàwọ̀ tó ti yọ òtíye ní òun lè wà lókè kí ọ̀nà wà lókè bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ yìí kọ́kọ́ lẹ̀ kó bẹ̀rẹ̀ rárá o kó wọlé ṣé wọn lè lówó ni ó bẹ̀rẹ̀ kó wọlé jọ ká máa wò gbẹ̀yìn ká máa wò gbẹ̀yìn ẹ kú ẹ kú dòkó ah, sùn wọ́n wà ó sọ tún gọ̀dà gbà ní tí wọ́n fẹ́ pa mí lórí agbáyé mi ìgbà ah. kan má jókòó tán. bàbẹ́ ètè ẹ̀ mọ̀mọ́ ara rẹ̀ aṣọ olókùn lọ́tọ́ wọn máa tọ́jú àwọn àná rẹ̀. Ah, àbúrò mi ni nípa ayé máa ṣe nù. wà á rírì ìyẹn la àti ìyẹn tó ń lọ. àwọn àlejò tẹ ní bèrè mi rà. àwọn àlejò yìí ni. Ah, sọkọ ọkọ ẹ má tẹ̀ra ó sọ pé mi ti àmà náà lọ́dà lórí wo ọmọkùnrin bó ṣe dáa tó kí ló tó gbóyè lọ lè pẹ́ńtà hmm? sórí gbogbo àwọn nǹkan báyìí even gan landlord meeting àmọ́ tó bá wà ládùúgbò tó máa ṣe báyìí wọ́n máa mú wọn wá sí meeting ni táwọn sọ pé kí ló dé tẹ̀ tún ayé dá máa ń dá sẹ̀rí àfihàn ni. kì í ṣe mi sà dáde wọn sí olọkọ ọkọ rẹ̀ olóyè one kìlò ni ọ. ọkọ mi nìyẹn. Ah. ẹ àná mi ti fọ́ fún mi. ẹ ló ẹ bá gbọ́ ẹ sọ̀kalẹ̀ náà fún mi. wọ́n kì í sọ̀kalẹ̀. Oh, oh <coughs> ọkùnrin rè. ìtọ́rù yóò rí ìyípo ọkọ mi. pamari kí lẹ wà. Ah. ṣé wọ́n lọ ń bá yà. èmi sà mo ti jáde sọ. ọkùnrin kúkúrú ni mo máa ń. Ah. Olé bàbá. Rárá dádì àgbàlagbà ni wọ́n. Ṣé mo jọ? Àgbàlagbà ni. Bẹ́ẹ̀ni àgbàlagbà ni wọ́n. Ilẹ̀ jágbe mọ́ ni. Bẹ́ẹ̀ni. Obi, dókí ló ń dẹ̀ láàmú. Ṣé tí ẹ̀yàn bàbá ẹ sọ̀rọ̀ náà lè bá rẹ sọ̀rọ̀ ni? Bí báwo ló ṣe lè gòkè wá nílé? Bó ló ṣe gòkè gánà? Táǹgbì ọ. O sì gun òkè wá nílé. Ah. Ah. Ṣé wọ́n fẹ́ mo ti máa mo ń bẹ́ sọ̀rọ̀ sórí báyìí sọ̀rọ̀ kò rí rẹ̀ nǹkan ọlọ́run tó ti sọwọ́ mi mọ́ ẹ ṣe owó àmì lórí rẹ̀ nìkẹ́ni wàhálà yìí lórí tó dé faranda rè tí ẹ mọ kọ́kọ́ rí. ọ̀rẹ́ ah! tó mi. kẹ́ni. ẹ bébì pé ìwọ ló fa lórí ṣọmọ bébì. ṣé ẹ wọ wèrè níbo ló rí bébì níbo ló rí ọmọlángidi ṣé ẹ wọ wèrè. mo rọ̀ dàrú. ẹ̀yọ́ sísun dẹ̀ ọ̀gá ẹ̀ gbà mí kó lè lè ṣe lọ sùkúl mo lọ dìbò èbò. èmi jíjẹ owó ní kókó mo ní fowó tó fámìlì yìí ṣe ni. don't tell me oro lana if you say that again i will slap you. ó tẹ̀ lójú oro oro tinubu yàtọ̀ sóró ògbóró ànáfúta ni ìwọ. kí ni. tí yóò máa ṣe pé kò mí ìfẹ́ gbéraga ni pajápajá gan mú mi tẹ́lẹ̀ ìgbà tí mò ń bọ̀ nbí ó yẹ kó gbàgà fún mi. ní kí ni. àga tí mo jókòó ìgàn ìdún gan jẹ ní. ìwọ. ẹdún ẹ̀yin òpònú tẹjọ ń kiri kí tẹ ẹ ń pè lọgàá yín ṣé ẹ pàṣímọlé ayé lẹ wà ni ó yẹ kó kun sóni ń gbọ́ ọ̀nà bá kọjú yìí ló pé ilé wa ń tẹ̀lé. àgbo ńlọ mi mo rò pé wọ́n fọ́ fún mi tẹ́lẹ̀ ni nígbà tó kọ́kọ́ rí mi wọ́n náà kú. ọ̀gá ẹ̀rọ tó ọmọ ọ̀gá. olóyè mi ìlè bínú mi ìlè bínú. ọkọ òye yìí máa wọ àgbàdà. ọwọ́ náà ni àbí orí ẹ̀ dàrú ni wọn ò lè kọ mẹ́yẹn bẹ́ẹ̀ kó mẹ́ẹ̀ẹ́dógún jọ wọn ò lè ṣírò ilé ẹyọ kan àdìpẹ́lẹ́ ayédọ̀wà gan lọ́wọ́ mọ̀kọ́ wa. àwọn mọ̀láìkà tí wọ́n máa gbé wọ́n fi ẹsẹ̀ tẹ̀sọ́ọ̀nù ni wọn ò ní wálé ayé tó ò ní kó ní ẹ̀fẹ̀ ju ara lọ ni bóun ló ṣe ń wẹ̀wù gan-an orílẹ̀ àpáta bàbá jókòó síbẹ̀ yẹn. ẹ̀kọ́ mi olóyè lè ń bá sọ̀rọ̀. olóyè ni ó ó wà lọ́dà ni ó. ẹyẹ má wọ olóyè bo olóyè kí ló ń bọ̀ ọbẹ̀ lọ bí sẹ̀sìn inú ẹ̀ ń dùn ní ọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ lẹ́yìn mo rò kórè ẹ̀ dà lọ́wọ́ ẹ̀ pátára. bàbá mi gbọ́ mi. máa ṣe ìmọ̀tò ilé ayé lọ́wọ́ sálẹ̀ kiri ìmọ̀tò ilé ayé lọ́wọ́ sálẹ̀. ọ̀gá ní sùúrù ẹ̀dẹ̀ dúró sílẹ̀ yẹ. ọ̀yẹ̀ gbé ẹgbẹ́ tinubu bá bí mi dẹ̀ nílẹ̀ mo ní ká ẹgbẹ́ bọ́bí ọ̀yẹ̀ gbé. olóyè olóyè olóyè okay na kò sí problem i'll get back to you. ẹ eh, mú Yeah, okay fáìlì ẹni mo gbé wá fún yín mo ti parí àwọn iṣẹ́ tẹ ní kí n ṣe lórí ẹ̀ so situation yín ló kẹ́ pẹ́ǹtì rẹ̀. Ah, well kí n tó lè append signature mi sórí ẹ̀ I'll need to skim through it and I really need to proofread it but ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ just leave it here jẹ́ kó wà ń bí wa. ṣé kí wọ́n gbé sílẹ̀ náà kí n gbé lọ tẹ́lẹ̀. no no no no jẹ́ kó wà ń bí wa. ọ̀rẹ́ kò sí kí wọ́n. láyé wọ́n kọ́. ọ̀ oh, sàwọ́n ti kó àwọn ọjà yẹn wá so wà lè fi supply any customer so according to correct fún ẹni pé check ẹ̀ka tó supply ni um, yes yes I mean, mo sọ bẹ́ẹ̀ pé kẹ́ supply because a máa need to take stock then mo máa instruct um, kínní kó lọ take his stock here okay, sir. before we start making supply. ṣùgbọ́n okay, sir. I'll see you guys later. All right, sir. Okay, sir. Okay. Thank you, sir. Yeah. Hi, baby kí ló ṣe ẹ́ ò lè bínú sí mi náà. mi ló ń sọ. Ah, ah. mo ṣàmọ̀ pé níṣẹ́ ni mo wà àdẹ ní láti ṣiṣẹ́. mo mọ̀ pé níṣẹ́ ló wà pọ̀ tí náà ló ní kí n wálé mi náà ó dẹ̀ mọ̀ pé mi ò lélò mi ẹ̀kọ́ fún mi. yes fine èmi mo ní kó wá but ṣàmọ̀ ọ̀rọ̀ ṣẹ́ I never knew that I would be this busy. But I miss you. Don't you miss me? <laughs> I miss you too, honey. But you know, with this expression on your face, mm -hmm. is it money that you need? money don't know, but I need you more. You should know. Yes, fine. As soon as I'm available, I'll be with you. But you know what? Pending the time that I'll be available, I must send 500 account, 500,000 go shopping at least wàá fi yẹn wá ìléwé time tèmi náà máa fi ráàyè parí àwọn nǹkan tí mò ń ṣe because mo ti proposal proposals kan tí mo fẹ́ ṣe between today tomorrow and the next. Hmm, eh? ṣé owó tó fẹ́ sẹ́ǹtì mi yẹn ṣé òun ló máa hug mi àbí ṣé òun ló fẹ́ fún mi ní kiss. Hmm? A kiss as, as wet as that. Eh? Ah. Well, I need you. I really need you, babe. Well, like I said, it's just for you to get busy. At least with the money, you can do one or two things while I'm also busy working. Sugar? Okay, okay. But o gbọ́dọ̀ me. mi tó bá kúrò níbi iṣẹ́ lé ni you're coming straight to my place kó tó lọlé. wait. promise me that. wait listen listen to me nígbà tí mo ní pé mo sọ fún ẹ pé kó lọ keep her busy for like two three days go shopping i have a lot to do tí màá fi kó lọ fi so possible kó ti rẹ mi but let's do it this way i may and i may not but jẹ́ kí n ṣáà sọ pé i may. wọ́n mi ṣe. yes then. Don't worry. You know what? You know what? No problem. Wait, wait, wait, wait, wait, wait. You know what? I'll try and check on you tonight. No problem. Ṣùgbọ́n. Oh, ṣebí owó ló ní kí n máa kiss. No problem. Mm. money, I'll be expecting you tomorrow. And a hundred thousand naira to my wedding. Thank you. Appreciate In advance. Love you, baby. Bimbo. come bá ń sọ̀rọ̀ obìnrin tó faithful jù nílé ayé. Ó gbégbá This is what they call true love. máa olùkẹ́ oh, mo ti sọ fún ẹ ẹ ní láti dára ẹ láàmú èmi gan ti ń bọ̀ sin mo ti jáde lébàá ìtì máa the next let's say forty five minutes right ẹ ìzọ́ra ìzọ́ra ìzọ́ra ẹ̀yẹn máa wọ̀rẹ̀ ṣùgbọ́n yà yàwọ̀ yìí báwo ni ṣé wọn pè é. ibi tá a jọ sọ látòrí fún nǹkan tẹ́lẹ̀ ká máa bọ̀. ẹ wo tún nìyẹn isa ìta ní kẹ tẹ mójútó kẹ rí nǹkan tá a ṣe síbẹ̀. ṣe bójú ẹ náà mò ń sọ fún ògbó kan tí mò ń sọ fún ẹ tó wà bẹ́ẹ̀ sí pé bẹ́ẹ̀ ni mò ń bọ̀ yìí pé mo oh. sọ fún ẹ pé mò ń bọ̀ bẹ́ẹ̀. Eh, it's all right nígbà yẹn ah, eh, àrídà àtijọ́ kúrò lẹ́yìn. ẹ̀ka ẹ̀dà. ó wà ń tà ah ó mà rí yẹn sọ owó ti fi yẹnu account o ifá tó wára mi ni mo ná for the past. na I've already sign your voucher o ti sign fún cashier náà. ah ah yes. kó sọ nǹkan o. problem ẹ̀ méjì ni. ṣé kìí ṣe kó tó fẹ́ gbẹ̀gùn. lọ́jọ́ jọ́ ń tọrọ lọ́hùn. jálọ jálọ jálọ ah, ó fẹ́ gbẹ̀gùn ni o. ká máa wò yẹ ká máa wò gbẹ̀yìn. bẹ́ẹ̀ ni àwọn bá débi tó ń lọ kò ní dúró mẹ́ta ò bá débi tó ń lọ kò ní ọ̀rọ̀ yìí bá sùn ó bá ọ̀rọ̀ yìí fẹ́ àmójútó ọ̀rọ̀ yìí fẹ́ gbà sùn ó gbọ́ gbà kábíyèsí o. jásí kòtò jásí gẹ́gẹ́rẹ́ jásí gẹ́gẹ́rẹ́ jásí kòtò. ó tiẹ̀ ti dà báyìí tí gbogbo ilé pé báyìí lórí ọ̀rọ̀ bọ̀dá mi tọ́nà wọn fẹ́ fẹ́ yàwó ni ṣé inú ilé ìlọ́mọ amúyàwó wa báyìí ẹ eh? ẹ jókòó síbẹ̀ ẹ bá wọn sọ tọrọ inú ilé ìlọ́mọ amúríyàwó wa báyìí. jọ kí ni gbogbo kàtìkàtì tó ń sọ lẹ́nu kí bọ̀dà adékúnlé má níyàwó pẹ̀lú ọjọ́ orí wọn gbóòórùn funfun lórí wọn ah ó ga lára ẹ̀. wo ọ̀rọ̀ ẹ̀ ṣe máa fọ́ nìsín àti pé wọ́n ṣe wà yẹn bó tiẹ̀ jẹ́ gàrí ni wọ́n mu àwọn àtìyàwó wọn wọ́n jọ máa mu gàrí yẹn o pẹ̀lú ìfẹ́ pẹ̀lú ìrọ̀rùn àti wípé fámìlì ìyàwó fámìlì olówó ni o tó bá di pé nǹkan fẹ́ rújú kò fẹ́ balance àmì bí ìyàwó wọn máa kọ́ mi àbí. ẹlẹ́dẹ̀ tó ní igi mú ìyá òun gan ẹnu ẹ̀ ló wà yẹn tó ti ní change díẹ̀ lọ́wọ́ òun jẹ́ káwa rí mú mi àbí. nǹkan tẹ́yìn máa sọ ni àbí ẹ gbọ́n. ẹ wò ẹ abelian talks a thousand anumẹ ọmọ àsè ẹ wò bẹ́ẹ̀ mi ṣe wà yìí tí bá ti mọ tí ìtàn kẹrin ọ̀dọ̀ bàbá ìyàwó mi yá. ó pọ̀ ẹ máa mọtí lọ lé ìyàwó. ọtí gangan ni màá fi ràn ọ́nù ẹ̀. ṣe tún gbọ́ nílé bàbá ìyàwó wọ́n mọtí lọ bẹ̀. ẹ mọ̀ pé wèrè náà fi ń wo wèrè ojúgboro náà fi ń wo ojúgboro kó ìyáálé ìyàpọ̀ <laughs> anyway ṣe bẹ́ẹ̀ ni màá lọ pẹ̀lú mi. Ah, ah, tẹ́lẹ̀ nǹkan ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ wo bí ẹ fi ọmọ àṣẹ yìí lẹ ẹ mọ̀ pé kò sí bó ṣe lè ṣe àṣẹ tó lórí iná kò ní jìnnà ẹ wá ẹ wá ẹ má wọ dọ́lì tẹ̀lé mi o ẹ má wọṣọ dàgídìdì ọ̀rọ̀ bíi eléyìí ó ti yẹ ẹ sáṣẹ ní ti ẹ ṣáàmù sáṣẹ èmi ò lájọ sí máa wò. ẹ ó ti ń mú ìwé wa pass ẹ ló máa jẹ ìyá ò jẹ mí. olùwà tí ó pè ó máa pè ó pè tó bá pè kọ àṣẹ àṣẹ mọ àṣepọ̀ táwọn nígbà ni. ràn nìkan ni kí n fún. ọ̀gbẹ́ni tó ta ẹ ní ta. ó ta aṣẹ́wó ẹ̀jẹ̀ ti gbà lẹ́nu. wà á bẹ ẹ̀yin kọ́ lọ kọ ìyàwó ni. àwọn ọmọ ayé àfàànà. ẹ ẹ náà sọ ẹ ṣáà mọ ọmọ àdúgbò máa ń wà ń bẹ ìbá fọmọ àdúgbò tẹ́gbà ti júbà àwọn ẹran níbà ó tọ́ ni o. àṣé mi ò tọkọ ṣe ni ọlọ́run respect ọmọ àdúgbò. ẹ ọkọ ìyàwó wa ọ̀rọ̀ tó bá ti lè bá sójà sọ má bọ́ ọlọ́run sọ o ó tọ́ ni o ó yà á súnmọ́ ẹ̀tọ́ wa ni ó ní ọmọ. ẹgbà tèmi náà. ọkọ ìyàwó tó kọjá abẹ́ rẹ̀. Ah, lọ́wọ́ àwọn wo. ẹ ẹ kó sì kúrò jàre ẹ ló ṣe ṣe. bàbá wọn fún wa lówó. Ah, ah, ọkọ ìyàwó wọn lè fáìlì ojú ẹ wọn ṣe mẹkọ máa wọ rí. bí a kò gbọ́ àtàgà ọtúlẹ̀ obìnrin tó jẹ́ yìí àtàgà ẹ̀ àtúlẹ̀ ọtọ́ àbálà.

jásí gẹ́gẹ́rẹ́ jásí kòtò bí apá ò bá ti ṣe bí ẹsẹ̀ ò bá ti rọ àwòjòjò ayọ̀ nígbẹ̀yìn o gèrègbè tó bá ti fọ́ ẹ ṣàgbọ̀n kò lè bọ́ mi mọ́ kó má wúlò mọ́ ṣe rí gbẹ̀yìn náà o ẹ wo bí ọ̀rọ̀ bá yọ̀ o ẹ wo bí ọ̀rọ̀ ọjà sí. ah Bímbọ́ kí ló ṣẹlẹ̀ what's going on what are you doing with my girlfriend Bímbọ́ Bímbọ́ what are you doing here you're kissing my girlfriend who are you tani ẹ náà. are you stupid or something. me are, stupid are you mad. this is my girlfriend girlfriend mi lele now. sorry who is this man. Bímbọ́. Who is this man? Èmi disturb ẹ. Mo ní kó bọ̀tí fún ẹ ṣá. I'm talking to my my darling and you just open the. Calm down. Please, sorry, Bimbo. Amy, Amy, disturb ẹ. Wọ́n nonsense sẹ́sì wọlé lè. just talk me pé you disturb me. Hello, let me warn you. Ah. Just come down, mom. Mama, boy, Can can you see what you've caused? Lójú mi, lójú mi. Oh, I'm shit you, but you want to. My love. Bá oko ò kí ń hó ruru káwa ruru o àti pé má jẹ́ ká fi wàdùwàdù rí dá lórí ikọ̀ wo tá a bá fi wàdùwàdù rí dá lórí ikọ̀ ó máa padà bẹ̀ wá lọ́wọ́ ni abáwo èèyàn kọ́ rèé àwa rí nàá àwa tó jẹ́ pé ta bá ń wo nǹkan lọ́wọ́ nǹkan báyìí nǹkan tá à ń rí ó dìgbà ta bá súnmọ́ ká tó mọ̀ pé nǹkan tá à ń rí látọ̀kan òun kọ́ là ń rí ń bí torí ẹ̀ làwọn òyìnbó ṣe sọ pé don't judge what you see because sometimes you see birds but it's actually butterflies. sori àmọ̀ràn tèmi máa gbà yín ni pé so that you you you should be right about all this oh oh they were right now. Jídé ṣé mo jọ eh? at this stage of my life and at my age she a máa mi ò mọ difference from my left to my right. no i'm not saying that. nǹkan mo fi ojú ara mi rí láì ṣe pé mò ń lálà tí kò dẹ̀ ṣe pé bóyá mo kàn imagine she did it i saw them with my two eyes same thing ti Cynthia àti Jùmọ̀kẹ́ ṣe náà nìyẹn òun náà lòun náà ṣe. bá mi ṣe bá mi ṣe don't get it twisted máa sọ fún ẹ kó máa ní sórí má fi Bímbọ́ wé gbogbo àwọn other girls yẹn àwọn yẹn kàn messed up lásán ni. same thing tí Bímbọ́ ṣe òun náà làwọn méjì tó kù ṣe kí wá ní ìyàtọ̀ nínú gbogbo wọn. ah i think something is wrong with me. Bamishi, there's nothing wrong with you. You don't have to get distracted with such issue. Life goes on. Wọ́n ní tí èèyàn bá tí ìdébi tó ń lọ, èèyàn ní dúró. Bẹ́ẹ̀ni, èèyàn eh? gbọ́dọ̀ dúró. So this doesn't have to make you get distracted. You can't do anything right now. It's not good for you, please. Um, Ejo, guys, you know what? Please, let's go back to our different departments. Tabati close really. Maybe we'll hang out somewhere. Bámiṣe, ìwọ náà wo bó ṣe ń ṣe. Ó ṣọ̀kú máa lè ṣiṣẹ́ lọ́fíìsì lé ní báyìí. Bámiṣe, she's sùúrù o. Ṣe sùúrù o. Ṣáàtì kẹ́sì. Ìṣẹ̀dá ní ti ní kiri, kádàrá akúnlẹ̀yàn ah. làdáyébá làdáyébá làdáyẹ̀ṣẹ̀ ẹni takọ ọmọ ni bí alábàáyìn ẹni kádàrá ni yóò gbé wá básìkò bá tó. kí ni mo ṣe fún ọ́nà tó fi ń bà mí ẹnu jẹ́ tó máa ṣe o. owó tí mo ná jẹ lórí kò dùn mí o mo ò bá àwẹ̀ tó ọ̀ka àwọn aṣọ tí mo rà kò dùn mí tí èèbá sì kú mọ̀rẹ́ tí mo rántí tí mo tò kánópì pọ̀ rẹ́rẹ́rẹ́ tí mo dùn pọ̀ mọ́ tí mo fẹ́ sìnkú máa rí ọmọ alárùbáríkà ní ọjọ́ ọ̀la mi àsọ̀wọ̀ rìfáàsì máa ń lọ. kí ló mórí ẹ̀rọ náà kò mú ọkọ̀ wá tó fi adé pé ń lọ lé àwọn dìsébù lọ mọ́kọ̀ wá fún mi èyí tí ó dìsébù náà ló débi lọ́nà òun láòdù èyí tó sínú ọgbó àbí ló pọn kan lẹ́yìn tó náà yẹn sàbẹ̀ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí lọ píkì àwọn handicap wà bá mi àtún sọ̀rọ̀ tó máa ká sí i aya rẹ ò sì lakara pé orí ibú lọ náwó sí i òpọkọ rẹ nu nìkíní àwọn ojú báyìí lọ lórí ọkọ wo lọ fẹ́ fẹ́ wọn tẹ́ẹ̀fẹ̀ sùn ládé ọmọ pé orí bẹ́ẹ̀dì tó bá fẹ́ tọ̀ lórí tó gbé sọ̀kalẹ̀ tó bá tó dídàjí tó tún jiná tó gbé sọ̀kalẹ̀ ṣé wàhálà gan ò ní ẹ pa ọ́ ṣé owó ọ̀sàgẹ́sì láti jó ti wálé wa pé wọn ò jókòó lórí títí ìta mọ́ ni àbọ̀ mọ̀ pé àrùn ni àràrá ni ẹ̀yìn bá jókòó sójú olú ẹ̀ lè máa kúrú sí i ọkàn gbórí ibú wọnú ilé wa bá mi támọ̀sẹ̀ anáwí àwọn kan tó wá wọn bàbí ló ìdáná mẹ́ni èkó tẹ̀dó eléko gangan fúnra ara rẹ̀ gan ó kọ rẹ̀ ọ̀pọ̀ tó táwọn area boys àwọn tó ẹ̀ pòǹgàn ló lé èkó tíjọba recognize tí a ń sanwó oṣù fún fóun lọ bẹ èkó ó lóun iṣẹ ṣẹ́gi mági gbági mági gbàgbé igi síbì kan tí nǹkan gidi nu. nígbà mo tó rọrùn owó ẹ̀kejì mo tó pa nǹkan ọ̀fùkọ̀ ló fi ọwọ́ páńtì ẹni ni ni wọ́n rí wá mú mẹ́wàá kèétí ẹ̀ tí tán wá bá bàbá tó ti wọn tó gun láyé ọ ni kí ogun láyé fún ẹran tí mo pa ń jọ súnà rẹ̀ yóò máa ṣépè ni tí mo pa ń fún ẹranko ẹgbẹ́ òun rẹ ẹranko ni ọ. tí ìyá rẹ ọ̀ sọ bí mo ṣe wà ní ìgbà mo wà lọ́dọ̀ gan-an ah ayé mi ò mo mọ̀ fáìn o mo fáìn ẹ̀yìn máa wò mí báyìí wọ́n sì máa dá nínú àwọn yẹn máa fẹ́ fọwọ́ kàn mí lábẹ́ ìgbẹ́ni pé Jésù ni mí tí mo dáa bí egbin. kí ni. ẹ má pé má ló jẹ́ pé ariwo lọ́mọ kọ wá lọ́mọ kọ wá lẹ́yìn náà pa àwọn tó ń kọnu sí mi náà ni mo kì í mú wá fún un. inú ìrìn wo lòun ní táyà yẹn fi ń kọnu ló wà rárá òun sóògùn ládàbọ̀ sọ̀rọ̀ ní àbúrò lórí bọ́ọ̀rọ̀ sọ̀rọ̀ ogun orí tébù kan sọ́nà àyàn sí ọ ni ṣé ìwọ gangan ò rí nígbà tí mo sọ̀rọ̀. àwọn tajọ ń ṣeré papọ̀ ládùúgbò àwọn ọ̀rẹ́ mi tajọ ń ṣe. ọ̀rẹ́ tó pọ́n dára bàbá ẹ̀. ṣé èsì ẹ̀sìn pé kankan ni wọ́n ti fọkàn rí sára á ti fọkàn rí. Ah, tó o ti fọkàn rí àmọ́ <laughs> ah, àgọ́ tèmi láyé mi o ọmọ mi bọ́ wáyé àràrà àtàtọ́gì ṣé èsì pé pọ́sá ti sọ fún ọ pé mo ní mo ṣèṣì wọn. mo ṣèṣì fún wọn tó o bá sọ fún ọ̀dọ́mọ òrukàn nù o tó rọ́wọ́ náà lẹ́yìn ògbé wa wọn ò lè láàánú kò sí wọn ò lè búra wọn báwọn ti pa bàbá rẹ̀ kan náà ẹbí àwọn rí ní ẹsẹ̀ wa ayé rẹ̀ o wọ́n sọ pé pàù pàù ṣe lọ́ta o. Ah! ọ̀rọ̀ ìfẹ́ ti pẹ́ kọ́ fi ṣàgèrè bẹ́ẹ̀ ni kì í ṣàwádà o. ẹni ẹ̀dá bá kọ́ mọ́ ni là ó fẹ́ o. ọ̀rọ̀ ìfẹ́ ayẹyẹ ń gba kàkíyèsí. mgbaso hello àbúrò mi bò ní nǹkan kalẹ̀ kò sí problem ọ̀rọ̀ kan ló wúwo lọ́kàn mi. mo kò ń ṣe nǹkan tó le báyìí náà ọ̀rọ̀ ara mi ni bẹ́ẹ̀ torí. Torí... ìfẹ́ lóko èèyàn lọ́rùn àgbẹ̀nú o kò ṣe pé mẹ́rin nìkan kan ń jà ọ̀rọ̀ ọmọ yìí ni wọ́n tara. ọ̀rọ̀ ẹ̀ ti sú mi. kí ló tún ṣe fún yín ẹ̀gbọ́n mi. o ọ̀rọ̀ ẹ̀ sàtẹ̀ ti sú because mo ṣe ń wò ó mo páàkì báyìí tí inú tó ń bí mi tí n bá délé pẹ̀lú ẹ̀ mo lè pa á. wo mo ti ṣe sùúrù fún mo ṣe sùúrù mo ṣe kọjá sùúrù in fact Mo wo àti ẹ̀ máa sọ̀rọ̀ nígbà tá a bá ríra nǹkan ẹ̀ka tí mo ti ń rò ni pé mo rò pé mo fẹ́ kó tẹ̀ fún mi gap kí n lè take straight kó mọ̀ bọ̀ wá sọ́dọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́. ṣé nǹkan tẹ fẹ́ nìyẹn. àti bá ti délé sí náà máa sọ fún un nílò ọ̀la bá ti mọ kó máa bọ̀ wá. <laughs> kò sí problem ọ̀dọ̀ yín lọ́hùn ilé ọ̀dọ̀ mi níbi ile ọnọ m eji nne mụtara nkọta máṣíìnì. ẹ ẹ oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ń bí o màá wáyè fúnra mi màá wá sílé máa wá mu bẹ́ẹ̀ yẹn nǹkan. bó o ní nǹkan o sì problem kankan. kẹ́ ara yín. ọ̀dà kájíláyọ̀. ó dàárọ̀ ẹ ṣé. Um, Dayo. Mom. Àná tí máa dé látọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ní òkè ọ̀dẹ lánàá. Mi ìbá ń dé. Wọ́n lo ti mú táwọn as usual so mo wá decide pé kò tún tó jáde lẹ́nu pé ká sọ one or two things ó rántí ọmọ ọ̀bùrà mi tèmi àtẹ̀gbọ́n máa ń sábà sọ̀rọ̀ ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà lórí fóònù. yes mo mo rántí. ọmọ tara okay accidentally tó bá kàn pàdé ẹ̀ láàrin ìgboro ó sì lè dààmú. no àti rọ́jọ́ yẹn ti pẹ́ gan-an ah ti pẹ́ mi lè rántí ẹ̀ mọ́ ó ti máa change. well that's someone that is sitting next to you. it's a lie. <laughs> Tara ẹ̀gbọ́n rẹ̀. Omotere is now a big girl. Oh sure. <laughs> You're so beautiful. Thank you so much. Wow. <laughs> Anyways, uh, she'll be staying with us for a while. Okay now mo á ní assignment fún ẹ ó rántí sílífà bikini housemaid wa àtàgbà ìdọ́dàdà tọkọ máa ń bá wa rí e káàkiri new estate mi ì tún lè wọ ọmọ this time around wà wá bá mi wá time fún bóyá ìrọ̀lẹ́rọ̀lẹ́ tó ba wà around kò máa ba mi show any some places tó mọ̀ wípé mo lè fẹ́ ràn níṣẹ́ eh kó má wàá lọ sọnù. So, so you, you need to take her around. Uh, mom ẹ má worry ibi tí ẹ rán mi dé ẹ má jẹ jù bẹ́ẹ̀ lọ. so ọmọtara o ti dé o kò sálejò nílẹ̀ jerusalemu wo kíchìn rẹ̀ so wọlé kó lọ ṣe nǹkan tá a bá máa jẹ. ṣé nǹkan tí mo fi sọ yìí ẹ to try láti sọ ni pé túraká pẹ̀lú mi. One of the best school tó wà nílùú wa ni mo lọ. Mo ní O level mi lọ́wọ́ and result mi wà òkè. Interesting. Kí wàá ló dé tó fọdà mọ́? Ah, bàbá Mọ́tàrà mà ní interest nínú ìwé kíkà púpọ̀. Orin lọmọkọ wá ni bàbá Mọ́tàrà ń kọ sí mi létí. Africa parents ṣé lọmọkọ wa ló máa ń kàn lẹ́yìn secondary school. kò yé mi o. ṣé wọ́n wish láti fọ́dà mọ́. Ah, ah, fọ́dà kìíní ẹ̀dá yìí ó máa dé ó máa dé o ó mọ nǹkan tó wà láàrin mi pẹ̀lú bàbá ẹ̀ ó ṣàlàyé fún ẹ nígbà tó wà bá mi ní yàrá mi mo ti sọ yẹn fún ẹ before today. Oh. Lady ní bright future dáadé lè má rí from that angle but nígbà táwa ti rí from that angle ẹ jẹ́ kí ẹ jẹ́ kí dáadé understand ẹ ẹ understand ẹ jẹ́ ká jẹ́ kó mọ̀ wípé ọmọ yìí ní bright future <laughs> ẹ jẹ́ ká shock dáadé bákan ẹ get more. Adédayọ̀ rárá mi tó wọ yẹn ó le láti convince ìwọ náà mọ̀ wípé kì í ṣe pé bí owó tá a máa fi hàn lọ sílé ìwé to further education ni o sí but o mọ̀ bí ẹ̀gbọ́n mi ti ṣe máa ń ronú. No? ìgbà yẹn ló máa di wípé yẹn kí ni àǹfààní pé yẹn rán ọmọbìnrin lọ sílé ẹ̀kọ́ gíga bó bá ka gbogbo ẹ̀ náà tó ka kébìrì tó ka gbogbo ẹ̀ náà ilé ọkùnrin náà ló máa lọ jókòó sí iye àsìkò tó yẹ kó ti máa ṣiṣẹ́ kó máa ṣe kó máa náwó fún kó máa mo ṣàrà fẹ́ gbómi àtọmọ ẹ n tó bá lóun fẹ́ òun ni mo fẹ́ bá fẹ́ mi fẹ́ wà lẹwù. gbogbo orí àwọn belief yẹn ó ti wá outdated ẹ hey, understand nǹkan tí obìnrin mi gan ṣe ń sìn oúnjẹ tọkùnrin lọ. yáà iná. but mọ́ ṣe mọ̀ pé kò sí nǹkan tí mo máa ń bẹ̀rẹ̀ lọ́wọ́ yín tẹ́ ṣe fún mi mm-hmm. tẹ́ bá dẹ̀ wò dáadáa ẹ máa rí pé ó ti pẹ́ gan tí mo ti tọrọ nǹkan lọ́wọ́ yín mm. I want you to do this for me mọ́. jìbìtì dé. no it's not mo kàn fẹ́ ká ṣọ́ọ̀bù dáadáa ẹ bá kan ni. um okay màá bẹ́gbọ́n mi sọ̀rọ̀ but ọmọ fúnra rẹ̀ ṣó lógun òun kóun kàwé sí. mom she's ready she's very ready mom she's ready. Ah, ah. àbí wọn ló ń gbìn sí mi o Dayọ̀ mi ò jẹ́rìí ẹ o ìwọ ló ń sell idea yẹn into her brain. no no nǹkan tó fẹ́ ni yes. ok màá bẹ́gbọ́n mi sọ̀rọ̀ èsì tó bá fún mi máa jẹ́ kó gbọ́ bọ̀ mẹ́wàá sọ fọmọ fúnra rẹ̀ kó máa gbàdúrà pé kọ́ lọ jẹ́ kí iṣẹ́ dáhùn kó rọ̀ mọ́ kọ́ lọ jẹ́ kí bàbá ẹ̀ gbà. you are the best mom you are the best mom in the whole world. I thank you mom thank you thank you kí ni kí n I want to support mo fẹ́ ṣọ́ọ̀kì ẹ̀yin náà bá kan kí ni kí n fi ṣọ́ọ̀kì yín bá kan <laughs> o. ọ̀pọ̀ torí ẹgbẹ́ bó ṣe wà yìí àti pọ́ọ̀sì kò gbọ́ mọ́ bó ṣe wà yìí bóyá máa ń ṣe nìyẹn èmi ti mọ̀ ọ́ mọ́ nígbà táwọn àlókè mo máa gbé àbí géèmù bọ́ ìdàgbọ́ kúrò ló máa ń ṣe kọ́sìmá ah, obìnrin máa ń padà àgbẹ̀ ah, lè tí ẹ̀gbẹ́ ọmọ kan adúrà kò ní dáhùn. ẹ̀gbọ́n mi so òkò tẹ́ ẹ̀ sọ fún mi ní ìsinmi pé kí n máa kọ́ àwọn gẹ́ẹ̀sì lọ. I'm good. Ah, ah ṣé ẹ̀ ń ṣeré ni ẹ mọ̀ fún tó tèkì mi láti kọ́ àwọn gẹ́ẹ̀sì wa ṣá ẹ jẹ́ ìkan ọ̀nà mọ̀. wọ́n á disturb rẹ̀ obìnrin wọn mọ́ bó ṣe fún ẹ̀ náà tó bá lóun ò fẹ́ òun tèmi kan gbé igò tí ètè mi bí àkótó àdì kan mọ́ kó wá dùn sí ibẹ̀ ah, èmi ò wú ní ọ̀rá yìí. ṣé o wá ìròyìn náà láì ṣé òun ìṣeré ni ṣé o mọ̀ pé ẹyin kan fún yàn kan ní mo lè ṣe ẹ̀pẹ̀lẹ́ mi. Ah, ah, ah, má sọ pé kó o ti ń jowú o. ẹ̀yin girls ó yẹ jẹ́ ká lọ. alpha owó mi. mo sọ fún ẹ màá ṣètún yẹn jẹ́ ká lọ. ó máa pé mi ìfowó báyọ̀ ṣeré o torí mi ò máa gbogbo mílíọ̀nù eléyìí mi ò máa mílíọ̀nù gbogbo eléyìí kí ló ṣẹlẹ̀. ẹ jẹ́ ká lọ farabalẹ̀ náà kí ló ń ṣe é. nígbà tí kan ọkọ ẹ̀ ń farabalẹ̀ o jẹ́ ká lọ jẹ́ ká lọ. all right now ọmọ mi rí ẹ lóṣù. so wọ́n ti ń lọ nìyẹn. ẹ jẹ́ kó máa lọ. ó dé tún ojú wò tó fi ń lọ ṣùgbọ́n tó tún bá ṣe ní ìjọba. ṣé mo kò tó ń ṣe lókè lọ o tún gbé débi. ìpàyẹmọ tèmi lé ní iye wo máa kó sí mi wà rí. ẹlẹ́bẹ̀. mr babiṣe báwo lẹ ṣe fẹ́ ká ṣe ṣe báyìí sí. bíi ti báwo. mr babiṣe ó ti bá àwọn ọ̀rẹ́ yín sọ̀rọ̀ náà àwọn colleagues wọ́n dẹ̀ ti jẹ́ kó yé mi pé ọwọ́ yín ni finance wà pé kọ́kọ́rọ́ tó ṣí àtẹ́lẹ̀ tó tì ọwọ́ yín ló wà. <laughs> well mr Gbadamosi èmi kọ́ ni mo ní finance o colleagues mi ni wọ́n we are all team àjọ ń ṣiṣẹ́ papọ̀ ni but tọ́mọ́lé mi ni mo ní finance um, well ma hold meeting pẹ̀lú wọn and I will get back to you. Oh, very well then. So, Sabashi, ẹ jẹ́ kí wọ́n sì pé I should be waiting for good news Later, yìí. Abi, let's be hopeful. Okay, uh, thank you very, thank you very much. Thank you very much. I look forward to doing good business with you. It's uh, okay. Uh, thank you very much. Uh, yeah. Uh, Miss Buki, báwo ni wàá? Um, actually, àwọn ọjà tí wọ́n wà one last time. Gbogbo ẹ̀ pátá láti supply. So, à ń dúró de àwọn new arrivals ọlọ́yẹ́kí pé kí n wá fún any update tó bá wà ní. Um, yes ọmọ kan tó máa ṣe fún mi eh, gbogbo àwọn new demands ta ni ẹ try láti kó lè tẹ papọ̀ kẹ̀kẹ́ mo wá fún mi kí n study ṣe ti bọ́ dẹ́nẹ̀jọ́ ẹ bá mi pe Miss Déwùnmí. All right, Okay. Sir, iṣẹ́ ìfọ̀mù. Praise Sir. Ó yẹ kí n ti rí mi ní. Mo ń ṣiṣẹ́ lórí ẹni sàn. Um, ok, mo ṣe máa forward àwọn mẹ́mù kan, máa forward ẹ̀ sí mi. Try and work on it, send everything together to me. No problem, sir. Okay. sorry. That reminds me, Jọkẹ́ fẹ́ rí Oh, oh, let her in. Okay. tí mo fẹ́ rí ẹ fún ọ̀kan. ṣé kò lè ṣá. kò lè mo fẹ́ rí ẹ fún ọ̀kan very important. but kí ló dé tó wàá bá mi lé ká sọ. bá mi ṣe kò ń ṣọ̀rẹ́ lé. okay i'm listening. mo fẹ́ ká break up let's depart let's stop this relationship. Ah, ah. all right. You must be joking. Mi ò ṣeré. Boyfriend mi ti dé láti abroad mi ò dẹ̀ fẹ́ kó rí wa papọ̀. I don't want problem please. Let's let's part ways. I'm sorry. Joke, just like that? Mm. Joke, why do you want to do this to me? Eh? Joke, kí ni mo ṣe fún ẹ? Ẹ eh, kí ló ń sọ lẹ́nu tí kò dùn? Ó ṣe máa ní kí ló ń sọ lẹ́nu tí ò dùn. Ìyẹn lòun ò ṣe mọ́, ṣé wá ní kò ṣe ra léṣe ni? Ah, at least ó fún ẹ ní good reason why you so pushing this to yourself. òun ló sọ pàdéhùn ogun tẹ́lẹ̀ ó dé ládéhùn ogun mọ́. beside olólùfẹ́ òun ti dé láti abroad sílẹ̀ ah, kó máa bá tiẹ̀ lọ. ṣe gbọ́dọ̀ tẹ́ ń sọ lẹ́nu. ẹ wo bí ọ̀rẹ́ ni wá o tàbá dẹ̀ ń bára wa rìn tàbá lè bára wa sọ̀rọ̀ tó ń jó òótọ́ ọ̀rọ̀ a kì í ṣe ọ̀rẹ́ rárá gbogbo nǹkan tí mo fi yàtọ̀ sí gbọ̀nràn gbọ̀nràn ni à ń wíru ẹ̀ ń wíru ẹ̀ ń sọ pé kíníkan kíkan ok ẹ jẹ́ fún yín lẹ́sàápù kan ṣe mọ káfíì káfí tó ń bá mi ṣiṣẹ́ ní department mi tẹ́lẹ̀ nígbà tó sọ pé òun ò fẹ́ mi mọ́ èmi ni mo ṣokùnfà tó fi lè kúrò níbi iṣẹ́ yìí wọ́ rẹ̀ tó bá sọ fún ẹ pé òun ò fẹ́ ẹ mọ́ ìwọ náà ta náà díẹ̀ jẹ́ kó lè kúrò níbi iṣẹ́ yìí. Ah, ah, ah, bá mi ṣe ìyẹn ni ò dá rárá o má yọ níṣẹ́ o. kó má yọ níṣẹ́ ṣé o mọ̀ pé tó bá fẹ́ gbàjẹ́ lẹ́nu èèyàn ó lè pààyàn ni. ṣé wàá jọ oúnjẹ ni. kí wàá ni. ṣé wàá jọrọ òkú náà ni. <laughs> mo ti rí i pé ẹ̀yin méjèèjì ẹ̀sùn ẹ kọrí síbì kan náà ni ṣèbẹ́yìn ò mọ̀ ọ̀rẹ́ ẹ̀mọ̀jọ̀ rẹ yín gbé ó dìgbà tó bá kú kẹ tó mọ̀ pé ẹ máa ṣe nǹkan sí àbí ẹ wá lọ ẹ lọ síbi tó sí sí ẹ máa lọ fi fúláwà wèrè kan síbẹ̀ ẹ máa lọ fi fúláwà wèrè kan síbẹ̀ ìṣèkẹ́ bá sọ yìí tó ń jó òótọ́ ọ̀rọ̀ sí i èmi lọ láti sìn mò ń lọ fún bọ́dí ìtìgan níbi tó wà ní bọ̀bọ̀ kó anyway anything will be good but cotton bá ti jẹun náà baby magic. jẹ abíbẹ̀. there? Alright, ló fẹ́ kó ṣe fún ẹ. <laughs> ó fọ́ ni anything báwo má dá lóhùn jọ́n tó lọ́wọ́ náà ní bá tiẹ̀ jẹ́ àmọ̀ṣẹ́lámàlà tó fẹ́lẹ́ bàbá sí ẹ̀ fẹ́lẹ́ méje bokoto, ẹ̀dọ̀ panla bọ̀kọ̀tọ̀ tọ́kì chicken gbogbo ẹ̀ ní all in one. <laughs> ẹjọ ikun yín náà lè fẹ́ jẹ gbogbo ẹ̀ sí báyìí. gbogbo ẹ̀ ló gbúdọ̀ wà ń bẹ́ aṣọ ah, mọ̀ pé pàtàkì àwọn lókè àti irú kan báyìí jẹ kí kí n lọ máa jẹ bọ́gà kí n máa jẹ chip kí n máa jẹ chicken ó ti sú èmi mi ṣàdìyẹ gbogbo kan báyìí ló gbúdọ̀ wà ń bẹ́ ẹ̀fọ́ kọ̀ọ̀kan ẹ̀fọ́ ẹ̀ kó pé complete package lèmi fẹ́ o. Ah, mo ṣe ní lock gbogbo ẹ̀ ló wà ní fridge ó yá ìyàwó wa ẹ já lọ kitchen. no no no no no no babe please. mo lè tẹ́lẹ̀ wọn lọ. Ah, no no no. ó máa pé kèmí àti yín apẹ́pọ̀ àwọn méjèèjì kò sí wàhálà ẹ jẹ́ kí n sáré lọ bá yín sí. mo máa ní kankan tó ń bọ́ dàbí. Ah, kí ni ẹ. lórí ọ̀rọ̀ bíi mi. sọ̀rọ̀. gbàtà wà lọ́hùn ìṣèjì tó ń sọ fún mi bọ́ọ̀lù ọ̀ṣun máa ń disturb O òun náà ló tún sọ fún mi láti gbàgbà ti dé ah. ọ̀gá yẹn ju gbádùn kò fún ní breathing space at all mọ́ àwọn òpin bí akókò fi ṣẹ́yìn sílẹ̀ what do you think. kò fi ṣẹlẹ̀ bí ti bá o kó máa ṣiṣẹ́ ìta ṣáàpì ẹ̀ ni kí ni tiẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ ni. mo fi lẹ́jà rí sórí mi ò ní advice kò fi ṣẹlẹ̀ o. ọ̀gá tó ń dì sọ́bẹ̀ èmi ò bá rò pé ká fún ọ̀gá ẹ̀ níbi tó ta sísè ẹ pé kò ní lára níbi iṣẹ́ kò tí ì disturb ẹ jù kí lè jẹ́ kó máa ṣiṣẹ́ lọ ní ọ́fíìsì náà àbí ṣó ń gbọ́ ọkọ wọ̀ ni. kò ń ṣe pé ó ní mi lára bẹ́ẹ̀ yẹn náà ó yẹ kó ti yé e. well i understand ọ̀rẹ́. Right. Mm -hmm mo rọ ọkùnrin náà. mo mọ ọ̀rọ̀ ọkùnrin sórí nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ọ̀gá tó ń disturb ẹ̀ yìí kí a fún ní two time ká fún mission ni tó bá wá fẹ́ le jù wá tẹ́ sí ṣọ́ọ̀bù fún. ṣọ́ọ̀bù. yes. mo dẹ̀ kankan. Ah, kí ni. mo pa nípa ìpadà. yes. because n bá fi sílẹ̀ ọkùnrin mi balẹ̀ òye kókó àtẹ̀lé wa lọ mo kó dáa òbí yeah that's fine bẹ́ẹ̀ mi náà kí mi náà máa tẹ̀lé nọ́mbà yẹn. lọ́sibò luxurious boss ni ó ṣòdà tí tọ́kì kankan náà ni jókòó sí bíbá yìí kó máa tápá bíbá ẹgbọ́ wú ẹ. Hmm. Oh. oh my God, what have I done wrong? Kí of mo Why me? God of love. What have I done? Ó ṣe jẹ́ mi. Ó ṣe jẹ́ pé mi ni gbogbo kìíní ìṣẹ̀lẹ̀ sí. Why me? Why? Ah. ọ̀rẹ́. Third, I'm cutting to my last bus stop. I never knew she would choose me. Jọkẹ́ kan ojú mi sọ̀rọ̀ I thought she was the woman for me. Ṣé yẹn wá ni kò fọtí àti ronú ṣeré léṣe? ṣé o fẹ́ kúlẹ̀ dínkù ni eh? why are you doing this to yourself why. I really wish this is not happening to me. I don't know what else to do. God of love, what have I done? I know, I know, but God's time is the best. I hope so. Um, Joko. Free what? Ó yẹ kẹ́ máa dúpẹ́ pé ẹ ti fẹ́ wọn sílé torí tó bá yẹ pé ẹ ti fẹ́ wọn sílé náà worúwà báyìí fún ṣé ẹ fẹ́ lé wọn dànù ni tẹ bá dẹ̀ lé wọn dànù ọmọ aráyé máa máa kà fún yín àdúrà tó yẹ kẹ́ máa gbà ni pé kọ́lọ́n fún yín ní obìnrin títẹ̀ yín obìnrin alálùbáríkà tó máa múnú yín dùn tó máa bá yín kalẹ̀ obìnrin tó máa jẹ́ egun ìyá yín. advice mi nìyẹn o ti gbọ́ nǹkan tábúrò rẹ sọ. Ah. Hmm? And when the right woman comes, you will definitely know. Ah. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ it's okay it's okay it's okay. God ah, why? Look look look look ṣòro Ọlọ́run tó ń wò yẹn. Ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́nìkan. ká má wò yẹ ká má wò gbẹ̀yìn náà o. Yeah. Brown Jones. Thank God, fine. Bọ́ kí ni tó ń ṣe fún problem tó ní? Tí o kàn sọ sí lórí iṣẹ́ rárá tó, wọ́n kàn. Mo ń bí ẹni. Everybody in the office no complaining. Irú òde wáyé tẹ́lẹ̀. Ẹ kí ló fẹ́ sọ pé ṣe? Ṣé àwọn ọ̀rẹ́ tẹ́jọ́ ń lọ sí club káàkiri ni ni wọ́n ṣe kí ló àbí tèwo ni? Ló jẹ́ kí n sọ ọkọ fún yẹn. Jẹ́ kí n gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Ìtumọ̀ pé ẹ fún gangan gangan sórí ilé ayé tá a wà yìí ilé ayé kéré gan very simple ó dẹ̀ ó dẹ̀ small. Ah, dunu ìjọ gbogbogbogbogbogbogbò ló fẹ́ sọ fún mi pé òkè o mo fẹ́ gbé ìgbésí ayé pé òkè I want to be a responsible man. to God be the glory mo lè fẹ́ yangàn wípé time tí mo bí ẹ mo kéré ṣùgbọ́n mo ti tójú bọ́ mo ti mọ tó lọ tí mo lọ sẹ́nu. but at thirty something years old now o tí mú ìyàwó àfẹ́sọ́nà kankan déwájú mi mi báyìí. this is where the problem excuse me mo pè ẹ́ fúnra mi mo ní mo fa ẹ bá ẹ sọ̀rọ̀ mi sọ pé kó wá bá mi sọ̀rọ̀. sórí tí wọ́n bá bí ọmọ ní kékeré tọmọ yẹn wà ní kókó kò tí ì mọ wọ́n ti gbé náà béèrè bẹ́ẹ̀ ọmọdé yẹn máa wọ bíi two three four five six ten lọ wọ age of twenty one years wọ́n á sì máa sọ fún ẹ pé ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ jí ní jí àárọ̀ ni tí àárọ̀ yẹn bá kú àárọ̀ yẹn máa padà di ọ̀sán àsìkò ọ̀sán yẹn ni gbogbo gbèsè ẹ̀tọ́ ọmọkùnrin bá fẹ́ gbé nílé ayé gbọ́dọ̀ gbé ni mo fẹ́ fẹ́yàwó mo fẹ́ plan bí mo yẹ fẹ́ nílé ayé mi mo fẹ́ ṣe gbá mo fẹ́ ṣàwo ó ti dandan táìmù yẹn ni o béèrè bí àwàdà ọ̀sán yìí máa padà di ìrọ̀lẹ́ tí àwọn mùsùlùmí pè ní asre ìrọ̀lẹ́ ayé ni wọ́n pè é tí ìrọ̀lẹ́ bá ti wá rọ̀ ìgbà mélòó ni ilẹ̀ fi ń ṣú ọlọ́run má yẹ kọ́rọ̀ dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa mò ń ráwọn tó ń wá sí ìbáyìí nà ó ṣé o tí ìrìn ọkọ tó fẹ́ ṣùsùn pé eléyìí o ìyàwó tí mo fẹ́ mú nìyí ó just tell me. Dad, can I say something? ok mo fẹ́ gbọ́. ṣe rí ibi tí problem yẹn gangan wà lélẹ̀ ẹ̀yin rí mi ń sìn bí ẹni pé mi ò serious kí ló jẹ́ kí lose concentration ní ọ́fíìsì ṣebí nítorí heartbreak ni bí mo ṣe wà yìí I have never for once been unfaithful to any lady that I have dated mi ò mú méjì papọ̀ but at the end of the day àwọn náà náà máa ń guilt mi at the end of the day wọ́n máa introduce wayward life funny lifestyle mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ ni mo ṣe yan ti tèmi but èmi lè blame you are seeing things from a different angle daddy. Okay, at mo ń bọ̀. obìnrin tí èèyàn bá lòpọ̀ wọ́n flexible díẹ̀ o tóbìrì bá hùwà kan sí mi àbí tí mo rí nǹkan kan tí mi expect lọ́wọ́ ẹ̀ máa kọ́kọ́ think back máa wọ̀ ẹ́ pé kí ni mo ṣe tó dàbí pé mo ṣe mistake kó tó di pé ní hùwà tó hù yìí sẹ́yìn tó lè fa ìwà tẹ́ni hù tí máa rí kó dà pé hùwà kan ni mo kọ̀ tó mú ẹni yẹn kú ìwà tó hù sí mi yẹn lẹ́mi ara mi tó bá wà justify pé nǹkan tó fi san fún mi ó dà má mọ̀ tó bá ti wá le jù màá tún pè màá tún sọ fún mi at the same time. sherry dad ẹni burú mọ́ ọ tó bá jẹ́ pé mi ni mo ní ìwà kan tó kù díẹ̀ káàtó mo máa mọ̀ and at this stage of my life ó yẹ kí mi náà mọ̀ ipò yẹ kí n drop àwọn ìwà kan To máa jẹ́ kó bẹ̀rẹ̀ serious pẹ̀lú mi but I've been faithful mi ò lè parọ́ fún yín. jẹ́ ká ní ìgbàgbọ́ wípé ọlọ́run tí èso pàṣípò tó oh yes gbogbo àlá máa jẹ breakfast tó wọ̀nyí àsìkò tó ní kálukú máa jẹ ti ọ̀tọ̀ọ̀tọ̀ rẹ̀ tí mi bá ní tàn lọ́wọ́ lọ́wọ́ ẹlòmíì bẹ́ẹ̀ bíi two three hours ago ló ẹ̀ṣẹ̀ ń jẹ́ oúnjẹ àárọ̀ ó ṣeé ṣe kó wà lọ́wọ́ ẹ̀ ó ṣeé ṣe kó má sí rárá jẹ́ ìgbà tó tó rí ló tó jẹ́ ní ìgbàgbọ́ ó máa gbé yẹn kó lára ó fi gbogbo nǹkan jọ míì àfi gbogbo nǹkan jọ míì mi ò i don't mean i don't give a damn kò sí tó kàn mí that I just hope I can. ní ìgbàgbọ́ ẹ pé àsìkò tí tò ní tí o bá tásìkò ọlọ́run máa ṣe tiẹ̀ fún ẹ tó máa wà nígbà pẹ́ pé ẹgbẹ́ ẹ báyìí lọ́lọ́run ti yọ. bẹ́ẹ̀dá ò bá débi tó ń lọ kò ní dúró ọ̀rọ̀ yìí bá sùúrù ọ̀rọ̀ yìí fẹ́ àmójútó ọ̀rọ̀ yìí fẹ́ gbà sùúrù ó ń gbà káàkiri sí o.

I made it. Yes, you made it. wow! You made it. Congratulations. Oh, mom. Hey, come on, mom. Welcome, mom. Welcome, mom. Dayo. Mom. Sarah. <coughs> Hold it. How's the that kí ló dé you ló ṣẹlẹ̀ láàrin ìwà nothing mọ́. are you out of your mind? you are telling me nothing. ṣé mo kó ojú sápò ni? ókè náà màgì ni òfin ìpọ́jú mi wà mi ò ní nǹkan tí mo rí. need an explanation mo ní kí ló ṣẹlẹ̀ láàrin wọn pẹ̀lú àbúrò ẹ̀. mo kò sí nǹkan tó ṣẹlẹ̀. kò sí nǹkan tó ṣẹlẹ̀ mo rí pé ó ti gain admission then mo bá rejoice mo rejoice pẹ̀lú ẹ̀. ni mo ṣe bá yín in that romantic mood Abi. You you were cutting yourselves. You were naked. You hold us. You, you, you hold us extremely tight. Mom, oh my goodness. Dáhùn kí ló dé tó ń ṣe báyìí? Kí ló dé tó ń ṣe báyìí? Ìwọ pẹ̀lú àbúrò ẹ. I mean, dúró ṣèkọ́ tí wọ́n what ẹ̀ wá níbí nìyí. Ọmọ tara ṣèkọ́ tó torí ẹ̀ wá gbé ọ̀dọ̀ mi nìyí. Ó fẹ́ máa dábìí lẹ́bi pé mo ń rán ẹ lọ sílé wí àbí. Báwo ni òṣèré tí máa kó ìfọ̀tífọ̀ ẹ̀mí èjì orí my máa sọ́ra yìí ẹ máa kàn mo ń rejoice pẹ̀lú ẹ̀. ọkọ ní ṣòro will you keep quiet? ó rejoice pẹ̀lú ẹ̀ kò ní sẹ́tọ̀ àmì tó fi rejoice pẹ̀lú àbúrò èèyàn ni ta lè ṣọlẹ̀ dánwò oríṣiríṣi bá láàrin tó ṣẹlẹ̀ láyé ni bàbá sọ́mọ àìmọye àwọn ọmọ tó pé bàbá wọn ti ba ayé wọn jẹ́ ọmọ mi wá jẹ́ pé ọmọ oh, bàbá ẹ̀ ti fún lóyún bíi mẹ́ta bíi mẹ́rin bíi márùn-ún dànù ṣàmọ are you guys deaf are you deaf or you are so dumb are, are you so silly are you so stupid bẹ́ẹ̀ ẹ̀mọ kan tó lọ nílùú ni ọkùnrin náà obìnrin lòun tí tí àmì tí ẹ bá wà rọ̀ sí ara sí ara yín kọ́ understanding you? that was so harsh. sori ti bọ́ here, etí ẹ̀dá yòó my friend go back to your seat. wọ́n á kókó ẹ̀rọ ẹ̀jú mi go back to your seat. you are telling me that was harsh that was harsh kí kí máa fi ọ̀rọ̀ sábẹ́ wọ́n sọ fún ẹ̀ méjì kí ló ní kí ló She, she, she. ẹ ṣe ẹ ti máa ń ṣe nǹkan pàbí. ṣòun ṣe pé nǹkan wà nínú ọ̀rọ̀ yìí. you have need to deal with her. ṣò ń ṣe pé nǹkan I've told you times without number wípé tó bá to supply wa try to take stock Call the jẹ́ mo. Okay, I'll be waiting. torí kò yé mi. Ah kébì náà máa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ṣé mo lè ṣe ṣá. ẹyin ká ìgbà rẹ. oye dírẹ́sì gan mò ń wò rọ́. èmi dírẹ́sì gan mo ṣe ń dírẹ́sì rọ́. ẹ mọ̀ pé kọ̀ọ̀kan náà lẹ́bi. báwo rí ti bá táyé wá èmi máa jókòó sí àga ẹ̀ ti máa sọ pé ẹ ló ṣe ẹ ti take stock ẹ ti I will do that one day. ìwà ìjọba tó bá táyé wá o lè bẹ̀rẹ̀ wọn náà lè gba ṣọ́ọ̀bù lọ́la. èmi ìfẹ́. Dayọ̀ báwo lọmọ yẹn ṣe jẹ́ sí Tara. Yes, I think you called her that. Cousin me ni tí mo sọ fún ẹ pé mom ló mú wá láti village. Mm. Oh, ọ̀dọ̀ wa ló ń gbé sìn. Cousin ni. Yeah. Ṣọ́mọ ẹ kọ́ ni mo káyè méjì pọ̀ níbi tẹ́ ti ń rọra yín. Ewu ni ẹ̀ ṣé mo parọ́ mọ́ ẹ ni? Dayọ̀, ṣé lóòótọ́ ni nǹkan tó sọ? Òórùn cousin ẹ̀ ah, ah, ewu ọmọ ni ẹ nílẹ̀ Yorùbá. Michael mo rí wọn pẹ̀lú ojú mi méjèèjì ṣé mo parọ́ mọ́ ẹ? lérò kúkúrú ni bàbá yìí ọkùnrin dúdú nǹkan tí mo fojú rí. Ògúndáyọ̀ Ògúndáyọ̀ ẹ ṣì ń sùn mí. mo ti parí gbogbo iṣẹ́ nílé ẹ dìde jọ jẹ́ ká lọ play scrabble. òun ṣì wà lójú mi ẹ fún mi ní thirty minutes. thirty minutes kí ni kí wọ́n máa ṣe ẹ dìde jọ màá tún stop yín o. a ní màá join náà in thirty minutes. màá tún stop yín o. màá tún stop yín o ó ṣe àlejò. ẹ jí jọ. ẹ kó ojú mi ga. ẹ jí stop, jí stop, jí ẹ jí ẹ pọ̀ ẹ jí ẹ jí màá tún stop yín ẹ jí. alfa Dayo sorry mabi wọn àti rúmọ lórí ẹ. oh my god jọ nítorí Ọlọ́run má bínú pé mo accuse ẹ wrongly nǹkan tó jọ lójú tèmi nìyẹn ah, it's not for now that you're explaining it ah. Ah. mo fọlọ́n bẹ́ẹ̀. anyway Dayọ̀ dáríjì ẹ nítorí pé o mọ nǹkan tó ṣe. bẹ́ẹ̀ni Um, <laughs> but ó ní nǹkan tí mo tún fẹ́ bá ẹ sọ. Dayọ̀ mo láìkọ́ ọmọ ẹ̀ gan-an cousin ẹ̀. <laughs> ó ti ń yé mi bọ̀ díẹ̀ díẹ̀ ó ti yé mi náà bọ̀ o. <laughs> no no kò lè yé eh. ká ló wà ń bẹ̀ ni bóyá kó máa yẹ jù báyìí lọ sórí eh. àtìlẹ́ àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ọmọ yẹn hmm. ó convince me wípé she's a homely girl hmm. and a <laughs> wife material ó ti yé mi dáadáa sí i. ìfẹ́ yẹn kàn dé bẹ̀rẹ̀ sí ní grow torí hmm. ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n tó sọ sílẹ̀. ẹkùn anyway ọ̀rẹ́ mi sórí ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ yé mi dáadáa ni so nǹkan tó wà máìndì ẹ rè tó fi ń tú oró question yẹn sí Dayọ̀ sí Dayọ̀ bá wá jọmọ olúwàbí ó ti bá ti Dayọ̀ jẹ́ nìyẹn. Michael mo ní láti mọ. <laughs> um, anyway kò sọ́nà bẹ́ẹ̀ mi lè jẹ́ kó wá break art àbúrò mi. Ah, okay. Ah, hmm. Dayọ̀ ó mọ̀ mí náà ọmọ tí bá ń fẹ́ báyìí máa ń concentrate pẹ̀lú wọn ni eh. ojú kan làdá mi ni. ẹ eh. ó mọ̀ pé eh, o tí ì fẹ́ mi rí tí mo fi máa mọ̀ pé mo máa concentrate <laughs> pẹ̀lú wọn kálóbìnrin ni mí sì tó ti fẹ́ mi rí màá lè bẹ̀rẹ̀ ẹ jẹ́ but now mi lè trust ẹ. <laughs> má ti ẹ̀ dá lóhùn tó ní kémi máa gbẹ̀rí òun jẹ mm. ẹ máa wá gbẹ̀rí ẹ jẹ ilé ẹni òwe ṣó ti rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé òun ti fún ẹ ní ánsà mm. ó ní kó sọnù ń kó má bàa bírèkì àti àbúrò ìwọ náà dúró sórí jẹgẹbu ẹ mm. tí wọn ò bá break àtàbúrò ẹ táàbúrò ẹ bá la ámà mọwọ ní àti nǹkan ó dẹ̀ mọyé ìgbà tá a ti pàṣẹ àti tiẹ̀ tó jẹ́ pé fairly use ni mm. ibo la máa wá dá ìtókù sí báyìí. kó má padà lọ beyond repair. ọmọ tara can you be my friend. can I be your friend. ṣebí ọ̀rẹ́ ọkùnrin Dayọ̀ ni a jẹ́ pé ọ̀rẹ́ yín lèmi náà. no come on kò ń ṣe nǹkan tí mo ní ìwọ̀n i mean i want something intimate something closer just you and i. èmi ò mọ yẹ o. come on ọmọ tara. Uh, mm. guys. Hey. I'm sad. Um, Joe Dayo. Joe, Only ní nǹkan bother me, and I need to discuss it here kí ni ẹ. Dayo òde bá mi bá cousin ẹ sọ̀rọ̀ I'm in love with her jọ. Um, Tara ọ̀rẹ́ mi sọ pé kí n bóun bá ẹ sọ̀rọ̀ pé òun wá in love with you ó rí pé kò dùn lẹ́nu mi èèwọ̀ ni nílẹ̀ Yorùbá yàtọ̀. yàtọ̀. ẹ wò ẹ náà ẹ̀yin ní ká tilẹ̀kùn léwu. ta ló lè ga ọmọ nínú ẹ̀yin ta ló lè mọ wà èèyàn tán láyé kùrukùru tó bójú ọjọ́ níyàn níyàn jẹ́ ká mọ̀ mojó fẹ́ràn lágbájá ṣe tiẹ̀ ó mú un jẹ làmẹ́dó ṣe tiẹ̀ mo bá wí lẹ́nìyàn bá débi tí kò. sọ́n ẹ̀gbẹ́. báwo ni ọkọ. Ah, I'm tired. Mommy. Uh -uh ṣàlàfíà ni àlàáfíà ni mà pẹ̀lẹ́dà ẹ káàbọ̀. ó yẹ kí n tún máa lọ mú kọ́ ni kí yọjú sí kí n tó máa lọ. ọ̀rọ̀ ẹ̀ tẹ̀kẹ́. àná ó dára. What's that? nǹkan tẹ̀ ń sọ òye mi. don't even go there Dutch ni mo ń sọ ní àbí láti ní nǹkan tí mo sọ ṣe yẹ mo ní kí ló wà láàrin ìbá mi ṣé ọ̀rẹ́ àti ọmọ tara. Um, they are friends. Mm. Just casual friends, as in ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi náà ni. No, or more than that. They are friends. Like what? They are dating? Something like that, mom. Something like that? Then why are you doing this? ó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ní pò mọ̀rú èèyàn tẹ́gbọ́n mi jẹ ṣé nǹkan tó ní kí n mú ọmọ tárágbá máa gbọ́dọ̀ mi fún nìyẹn ni. okay fine how serious is the relationship. Uh, um, Tara. Hey, eh, eh, hey, eh. hey ìwọ kọ́ ni mo òun ni kó máa dá mi lóhùn how the relationship wà ti bá mi ṣe. ó lẹ́nu àti fún mi lẹ́sìn ni. mọ́mí. ọmọ. nítòótọ́ ọkọ àfẹ́sọ́nà mi ni bá mi ṣe. ọkọ àfẹ́sọ́nà ẹni bá mi ṣe àmì ó ti ro dáadáa dá mi lóhùn ó ti rò dáadáa kò sí ṣòro rẹ orúkú mo ro bàbá tó ní wà wá bó bá mi ṣe ìwà àtẹ ẹ wá lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi tó bàbá mi o mo ti mú ọkọ dé o ló bá parí torí tó bá máa bẹ̀rẹ̀ wàhálẹ̀ ní ìtì ẹ̀fẹ̀ kó mú tèmi mọ́ rárá. and I, I trust him he can't disappoint her I trust him. you trust Bamishe. yes I trust him. you trust him you trust him Yes. ń fine, kò sí problem so don't bá to lọ ẹjọ́ máa ṣe kẹta. mom do i need to go with him? oh sure kò yẹ kó tiẹ̀ béèrè ṣé bí wọ́n lọ lárinà ebi wọ́n lọ fàbúrò ẹ̀ fọkọ. so gbogbo question sí ẹ̀gbọ́n bá ní ìdàtí béèrè a máa bí ọ̀wà máa dànù ìwọ ṣàlàlà gàtà ìwọ là no ẹ jọ lọ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ló bá parí. no problem but uh, mom i'm sorry. no problem ẹ ṣàpàrọ̀ mo ti mọ̀ púrọ́ ni mi ò fẹ́ láyé mi kò dẹ̀ kí sọmọ kékeré kò sọmọ kékeré nínú yín ó ti parí ẹ̀hẹ̀ irọ́ ni mi ò fẹ́ as far as i'm concerned you guys have my blessings ṣùgbọ́n ẹ kọ́kọ́ lọ yan ojú ara yín lọ́dọ̀ ẹ̀gbọ́n mi. ṣé ò ń bínú ni. mi ò bínú o. ó ṣe ń bínú. ìwọ náà wọ̀ ọ́ olóńgbò nílé ìṣètò nìkan ni mo wà níbà ó ti decide ìsìnkú òun lọ tó bá lọ èmi nìkan ló máa kú ní gbogbo nílé ìnà. ó yẹ kó lè understand tí bọ̀dá mi Dayọ̀ bá tẹ̀lé mi wá síbí bá màá lè dúró sùn gbogbo ló fẹ́ kí n sọ fún mọ́mì pé mo lọ. ọmọ tara ò kì í ṣọmọdé mọ̀ náà. Mm mọ́mí lè pa mí tí mi ò bá lọlé lọ sùn bàbá ń bá rí mọ́mí lè fẹjọ́ mi sùn bàbá mọ́tara bàbá ẹ̀dẹ̀ lè máa bínú bọ̀ lé ìdẹ̀ fẹ́ wàhálà. jẹ́ ká ṣe báyìí O lè sọ fún mọ́mí pé o sùn sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ ni. ọ̀rẹ́ ò ní mo ní lẹ́kọ̀ọ́. wà á sọ fún ọ ní o kò pàdé ọ̀rẹ́ kan nínú dáńfó o dẹ̀ fi òpin kó lọ sùn sọ́dọ̀ ẹ̀ torí ẹ close gan-an nígbà yẹn. ó ti yé mi Jasi kòtò jasi gẹ́gẹ́lẹ́ jasi gẹ́gẹ́lẹ́ jasi kòtò bí apá ò bá ti ṣe bí ẹsẹ̀ ò bá ti rọ àwòjòjò ayọ̀ nígbẹ̀yìn o gèrègbè tó bá ti fọ́ ẹ ṣàmọ̀ kò lè bọ́ mi mọ́ gbogbo màtíríà ẹ̀ lánàá ó yà mí lẹ́yìn tí ò ṣe wá pé. ṣé ò wá òkè. kò lè wá òkè sáà èmi fúnra mi personally ni mo drop material yẹn sísàlẹ̀ mo dẹ̀ sign it? ó dẹ̀ take stock ó dẹ̀ sign bó ṣe wá perform miracle between that and today mi ò yé mi. gbọ́ kí ni kí ni kọ́ńtìn tẹ́lẹ̀ sọ kì í ṣe ọlọ́gá tiẹ̀ ni. nígbà tó já material sílẹ̀ mo fúnra mi kà ó dẹ̀ ìkọ́ tó wá ṣẹlẹ̀ láàrin ìgbà tí mo kúrò ń bẹ̀yà ṣe sí ni ò yé mi sà. you must be mad. oh yes ṣebí ọlọ́gá tiẹ̀ dẹ́ngbà tó gba material sílẹ̀ fún ẹ ṣé o kà á àbí o kà á. mo kà á o pé ok fine kí ni kò tẹ́ fẹ́ sọ fún mi kúnlẹ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò le ó pé o kò pé o tí wọn bá ti rí iṣẹ́ parí tí wọn bá fi kówó materials mi sílẹ̀ balance wọn gbà ló èmi o right náà kẹjáde kó wájú mi bẹ. ẹ jẹ́ kí mi ṣe báyìí ẹ jẹ́ kí mi tẹ̀lé òun lọ. right ìyẹn kù sí ẹ lọ́wọ́ nyɛ kusɛlɛ wɔ o saa kɔ kyɛ a ebi oru ah ɛlɔ ma yɛ. nine nine few minutes ɛkò ẹ káàbọ̀ o. ìyá mi ṣe láfíà ni ọwọ́ lọ sí ilé. ọkú ẹ jẹ́ ká máa tẹ̀síwájú ìtò bá kù mbẹ màá mú rìpọ́tù ọba yìí. it's alright it's alright it's alright. it's alright. dad ẹ̀yin ni mo wá rí o. Ah. Yeah nípa ọ̀rọ̀ àfẹ́sọ́nà mi mo ti lọ sílùú wọn ẹ mọ̀ pé mo sọ fún yín pé dáàdẹ ni pé kí n yọjú. ẹyẹ ẹsùn ọ̀dọ̀ nípa ọ̀nà wọn ṣáà ní pa ẹ́ ń bẹ̀. <laughs> good news you know anyway. Yeah. mo ti lọ mo ti dé wọ́n ní pé kí n má àwọn ẹbí yìí wá o. ọlọ́ máa yẹn bí wa. bẹ́ẹ̀ ni sá. <laughs> Eh, eh, àwọn ẹbí ẹ̀ máa rí wa ẹni wọn á dẹ̀ dùn wọn rí yàn yọ̀dá kí ló ti porúkọ lóyún yẹn náà. òkè ọdẹ nǹkan. òkè ọdẹ òkè ọdẹ òkè ọdẹ yes yes yes ah ìlú Àbẹ̀ní nìyẹn yeah. mo mọ wọn sá. o ò lè mọ o lè mọ ah, oh fine má bínú má bínú ó ìdálẹ̀ ni wọ́n bí ọsẹ ó dàgbà ẹ̀ṣẹ̀ padà sílé ni. irọ́ o dádì ó gbélé o. ta ló gbélé tí yóò bá ti mẹni tí mo sọ kò gbélé the most popular person láàrin ìlú wọn ni mo dárúkọ yìí tọ́lọ́ dẹ̀kẹ́ i'm telling you ah ah eye so anyway um, i ní problem kankan do you understand wọ́n máa ń sọ wípé lédèlé ìyàwó àwọn náà máa ń gbé responsibility ìyàwó náà ilé tiwa ò rí bẹ́ẹ̀ o do you understand um, mo sọ fún ẹ pé eighty to ninety percent of whatever tó kàlẹ́ bẹ́ẹ̀ ṣe apáwáká oṣù. ṣẹ́rí gbẹ̀yìn iná o ẹ wo bí ọ̀rọ̀ bá yọ o ẹ wo bí ọ̀rọ̀ já sí alábàáyìn tí à ń wá kiri lọ́pọ̀ èmi rè o èmi nìyí o èmi nìyí èmi rè o yes. Ah. almost twenty something years back now. ẹ eh. ẹ ah, ah. o ti a yàtọ̀ ṣé wọ́n yàtọ̀ ìwọ kò yàtọ̀ ọmọkùnrin pẹ̀kẹ́ ẹ̀ tún ṣe jọ́mjọ́m sí ni. wọ́n yí bẹ́ẹ̀ wo òkúpa ti mẹ́rin rẹ̀ kò mọ òkúpa ni. àfi tí n bá lọ ṣe ẹmí ẹ̀dẹ̀ ó dẹ̀ mọ́kúnmí ní kọjá yìí. ọjọ́ mo jẹ́rìí ẹ mo jẹ́rìí àdùpẹ́ sọ lórí aago bí ẹ̀kan abẹ́ méjì. ẹ ẹ lẹ́gbà tí mo gbàmú tó wá tí mi ò tún rí kọ́ńtàkì ẹ̀ mọ́ mo tẹ̀ méè lọ́wọ́ gùntẹ́ máa ń pẹ́ à dákun nọ́mbà ẹ̀rin wo ni tó lò ní ìsìn mo fẹ́ gba nọ́mbà ẹ̀ máa ń pẹ́ tó bá di pé mo di bọ́ bẹ́ẹ̀ máa fi mí ṣe jẹun jẹun ó fẹ́ sọ mí déètì. ọlọ́ọ̀kọ́ mo kẹ́rìtì wa. àwọn abẹ́ ni bọ́dẹ̀ kọ́kọ́ sẹ́ẹ̀dì oní one thousand wá ní pé kò lè ràn ó mo ní. lórúkọ abẹ́ sẹ́ẹ̀dì ọ sẹ́ẹ̀dì nọ́mbà sí mi já <laughs> ó dáa mo ti gbọ́ o iná àná ọlọ́run wá ṣe inú ilé rẹ lọ́wọ́ <laughs> lọ́wọ́ wẹ́rẹ́ yìí o. bàbá ẹ̀ tó wọ yìí tó bá sọ̀rọ̀ adé á ṣí kó lórí ọba. ọ̀dà mi àbọ̀rẹ̀ yẹn àgbẹ̀ bí àdá ẹnu mi ò gbà ọ̀rẹ́ yẹn gbábí àká yẹn rẹ̀. <laughs> Ah, ẹnu mi ò gbà sí ti lọ wá fi sọ́kọ̀ ìyàtọ̀ sẹ́gbọ̀n rẹ̀ ìyàtọ̀ sẹ́gbọ̀n rẹ̀ wo bàbá rẹ̀ gbá ó ń gbá kí sí ẹ̀sẹ̀ o ah, ó di ẹ̀tọ́ ọdún kan báyìí dáwọ́ à ah, níbi iṣẹ́ wa tí wọ́n fẹ́ tí wọ́n sanwó oṣù fún wa òun ló ṣáájú náà kóun sì ga tó ń bọ̀ kọ́ déwájú kí <laughs> wọ́n sanwó fún wa kíákíá ni. ẹ wo ẹ parọ́ sà dìbọ́tì ṣe wà nílé wọ́n máa ń spa tó máa máa kó gáàdì kiri nílé. ẹ ẹ àbọ̀ àdúpẹ́ ah, fọlọ. ọpẹ́ ni fún Ọlọ́run ọpẹ́ ni fún Ọlọ́run eh, eh, ah. ẹ̀yin tẹ́ jókòó hmm. ẹni tẹ́ wò yìí òjò hmm. tẹ́ fọ́ gbogbo ọjọ́ pẹ́. bẹ́ẹ̀ni o ṣẹ́gun wọ̀ sí kúrò lójò. àyẹ̀ hmm. kúrò bẹ́ẹ̀ Ọlọ́run ò dẹ̀jẹ̀ kó bàjẹ́. àdúpẹ́ àdúpẹ́. ọ̀rọ̀ wa tọ́pẹ́ gan. ah ọtọpẹ́. tọ́pẹ́ lọ. dèdè ọpẹ́ gan ló ṣe. ọ̀pọ̀lọpọ̀ tí a ti jọ ṣiṣẹ́ pọ̀ tá a jọ ṣọ̀rẹ́ àti gbọ́kọ̀ lómi ti kú. wọ́n tẹ̀ ní kíní ti kú ọkùnrin kí èsì àbá rí ìdájí máa ń. ẹ tó ń lògò dúdú. ẹ ń lògò dúdú kan báyìí lẹ́gbẹ́. ó wà náírà lè. mo ti rò pé kò lè pẹ́ kó tó ó láìkí gàrí èmi ọmọ kéèyàn dájọ ọmọ kó á pa yẹn ó láìkí á tó bá máa sọ fún gbàdá máa jẹ tó dáa tó bá jẹ chicken ó rí alẹ́ nìkan gbà kéré sí i. ṣé ìkọ́ tó jẹ́ kí n dákẹ́ lọ sí i láti ẹ̀kọ́ ni pé wọ́n ti pé ń jọ́ta bí ọmọdé. Hmm, ọgbàgbé ọmọ yìí bẹ́ẹ̀ pé one year and seven months. yóò sọ yóò ti lé ní. ìyàwó ẹ̀ bí ilé. ẹ máa yẹ. mo máa ń sọ oúnjẹ dáa níwájú àwọn tí wọ́n sọ ọmọ lóko mo ọmọ tá a bí lè níyì n kò mí ní sọ fún ẹ̀yin tẹ́ ń sọmọ lórúkọ pé èmi ni mo fẹ́ fẹ́ ọmọdé bá lèmi náà ni mo fẹ́ fẹ́ èmi ni mo fẹ́ fẹ́ ṣùgbọ́n mọ́ mi lóhùn mi kò fẹ́ ọmọdé. bẹ́ẹ̀ ọsọ bẹ́ẹ̀ ni ló bá lè dáhùn ìyẹn bá ní gíní kan wá ló bá dáhùn ní kò sí tó kàn yín tí wọ́n bá máa fẹ́ra wọn fẹ́ra wọn ọ̀rẹ́ ń dùn sí ni pé èmi àti bàbá ẹ̀ náà la kú close dì níbi iṣẹ́. bẹ́ẹ̀ni. ẹ wo bọ́nà ṣe wá ṣe ohun tí mo ń rò láti ẹ̀kọ́ nìyẹn o. Ah, ọlọ́run fàṣẹ sọ̀rọ̀ ni ìjọ tọmọdé wa sọ̀rọ̀ mi tí mo bèrè pé ọmọ olúwo ni ẹ tó níbi báyìí báyìí tó dárúkọ mi ní à ah, mo lè lọ́rẹ̀ kan tí oúnjẹ orúkọ yìí pé àwọn ṣùgbọ́n àti ríra pẹ́ o kankan yẹ àsọjú ẹ̀ náà not knowing pé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni mò ń bọ̀ wá. Hmm. alhamdulilayi ọpẹ́ ni fọlọ lọrẹ ọpẹ́ ni fọlọ ọpẹ́ ni fọlọ ah, ah, kò tẹ́ ìgbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ níjọba ọkọ bọ́mọ ìsọ̀rọ̀ lórí fóònù ohun rẹ̀ mọ̀ tutù o ní ń sọ̀rọ̀ lẹ́yọ ọmọ ìgbà tó yọ̀ǹgì bó ti ń sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní ń sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní lọ́gbẹ̀ẹ́ báyìí mo ní mo bá bá sọ náà yẹ sà yẹ sà àìmí àjẹjáde ti sọ̀rọ̀ sà àìmí àjẹjáde ti sọ̀rọ̀ ah, ọmọ àjànàkú yìí yára ọmọ dáadáa lọmọ náà ọmọ dáadáa ọpẹlẹ fọlọ ojú ọmọ ilé. Ah, ah. èmi ò ní kíláàsì burúkú ẹ bóyá wọn kóṣù wọn kó kinní kan wá ọmọ mi ló wá fọmọ mi. ẹ ẹ pé mi gbọ́ mi àwọn àna kan ni ni wọ́n máa lọ kó fúrúùtù dáadáa kan wá bá wọn pé kinní kan èmi àwọn agbásùlọ rẹ ọmọ tí ń gbà lọ rẹ kì í ṣe nǹkan táwọn tírẹ́là epo tó máa jẹ́ tuntun ó sì kọ́ lé epo mẹ́rin fún mi ó sì lọ sí hòtẹ́ẹ̀lì Dubai tí mo operate bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ kó ọmọ wọlé tán ọmọ ẹ náà ló máa lọ kọ́ sílẹ̀. nǹkan tiẹ̀ wà tí mo tó fẹ́ ṣe. kéde wàá gbàdúrà balẹ̀ ọwọ́ mi tẹ tiẹ̀ kọ́kọ́ kí mi náà. ma wo ṣebí wo. gbàdúrà balẹ̀ fún mi. inú mi dùn lónìí mo àṣìfù èèmù mi. ẹ rí i pé ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dẹ́ ni ẹ wo ìrìn tí ọmọ tọ́lá rìn tó ń mú oríṣiríṣi ọkùnrin wá. ẹ jẹ kọ bó o tẹsí àdọ̀bálẹ̀ lójú mi lódùn mọ́ mi lójú <laughs> olórí kan. àdéjẹ́ ìdọ̀bálẹ̀ fún mi tẹ́lẹ̀ yọ̀wọ̀ lagidi. kí n fẹ́ dọ̀bálẹ̀ fọ́tì mi nítorí ọmọ tó wọ yìí ọlọ́run bínú sí rẹ inú ẹdùn ṣé wọdà wá tí èdè gbọfẹ máa pín dọ̀bálẹ̀ sọ́dọ̀ fún mi ìwọ ni inú ẹdùn. kábíyèsí lẹ́yìn ọ̀rẹ́ mi ti máa sọ fún mi kan fún ọ. ọlọ́run oníṣẹ́ ara ẹ má hmm. bínú o ah. torí nǹkan táwa ń rí lọ́dọ̀ tiwa ẹ̀yìn orí a ah, lọ́n tóbi lọ́ba àṣé àwọn àgbààgbà tó ń pòwe pé téèyàn ò bá sì débi tó ń lọ kò máa ní dúró ah. um. bá mi ṣe é. Ah. Ah. oyè yìí. ìyá ọmọ yìí ojú yìí ọjọ́ àbí ẹni tó jókòó tó ń wòye à nílé bàbá ká má lè tìyà òun náà bí lè yá ẹ. Ah, ah, ah, ìdí yẹn ni tí mo ṣe pè pé kó tẹ̀lé mi mama is late. tó lọ ń fọrùn kẹ mo sáà ń wò pé ìrèjì abẹ́bí abáàbòrò ẹ̀fẹ̀ wà tó gbóngbà kan ìjẹ́ ló ń tẹ̀ wà gan. tó o ń bá wọn tó jẹ tó lọ fà bí kò sí báyìí òun ló jókòó. <laughs> ó ti padà wá lazy. mademoiselle eh. bonjour. Eh, oh, gbogbo yẹn lè bá. mademoiselle bien au revoir bá débi tó ń lọ kò ní dúró ọ̀rọ̀ yìí gbà sùúrù ọ̀rọ̀ yìí fẹ́ àmójútó ọ̀rọ̀ yìí fẹ́ gbà sùúrù ó gbà kákíyèsí o. ta ló lè dà kú kọmọ nínú ẹ̀yin ta ló lè mọ wà èèyàn tán láyé kúrúkúrú tó bójú ọjọ́ níyàn ni ò jẹ́ ká mọ̀ mojó fẹ́ràn lágbájá ṣe tiẹ̀ ó mú jẹ tàmẹ́dó ṣe tiẹ̀ mo bá wí bẹ́nìyàn bá débi tí kò ń lọ kò ní dúró ṣọ́hun lọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìfẹ́ máa lágbára bẹ́lá ò bá débi tó ń lọ kò ní dúró ní bẹ́lá ò bá débi tó ń lọ kò ní dúró ní ọ̀rọ̀ yìí gbà sùúrù ó bá kàkí ọ̀rọ̀ yìí fẹ́ àmójútó ọ̀rọ̀ yìí fẹ́ gbà sùúrù ó bá kàkíyèsí ìṣẹ̀dá ní tìǹkìrì kádàrá ẹni kò máa ní sùn ọ́ akúnlẹ̀ yan làdáyé bá àdáyébá làdáyé ẹ̀ṣẹ̀ ẹni takọ ọmọ ní bí alábàáyé ẹni kádàrá ni yóò gbé wá bàṣìkò bá tó kádàrá ẹni kò ní tàṣe ẹdìyẹn mú ó gbà sùúrù ó gbà kàkíyèsí orí onífọ́ni kádìlú mú ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́nìkan. ká máa wò yẹ ká máa wò gbẹ̀yìn. bẹ́ẹ̀dá ò bá débi tó ń lọ kò ní dúró bẹ́ẹ̀dá ò bá débi tó ń lọ kò ní dúró ọ̀rọ̀ yìí bá sùúrù ó pẹ́ ọ̀rọ̀ yìí fẹ́ àmójútó ọ̀rọ̀ ìfẹ́ gbà sùúrù ó gbọ́ gbà kábíyèsí. jásí kòtò jásí gẹ́gẹ́rẹ́ jásí gẹ́gẹ́lẹ́ jásí kòtò bí apá ò bá ti ṣe bí ẹsẹ̀ ò bá ti rọ.